ọ̀rọ̀ wáyé yòó ó ga ọ́ àbíkọ́ mo màmá ní ibi pọ̀ nínú ire ire pọ̀ nínú ibi kádà rẹ̀ dáná ni o ní ń tẹ̀ dálẹ̀ yìí kiri sábà bí láyé yìí jẹ́. àìnírú ẹ làbùkù. kádàrá ẹni kò yẹ oníyẹ kádàrá ẹni là yíyọ ó yá kájọ kíyèsí. ọmọ wa yẹ yóò ga o àmì kan kò màmá ní ibi kan nínú ire ire kan nínú ibi kádàrá ẹ̀dá náà ni o ìṣẹ̀dá. ebi tó kò sí jọre kò sí fáṣẹ lọkùnrin ń fi máyà rẹ ọ̀sẹ̀ òrùdì wọ́n ní tá a bá kí ọmọ obì kan bọ́lẹ̀ dandan ni kó bí n tó ju gbá lọ ọmọ yìí déédéé lé aládìẹ èrò wọ̀rùwọ̀rù láwùjọ ọjà ń pẹrẹ ǹjẹ́ kí làáfà bá a bímọ. tẹ̀tẹ̀ láàrin o ọ̀sán ní ogún ọ̀kànràn ní ọgbọ̀n adíá fún eléṣù lẹ́sẹ̀ búkọ tífá àwárúbọ igúnnugún òbásúrẹ́ ètè ó wá gbẹ́bọ àwárúbọ ọyẹgbélẹ̀ ẹkúnlẹ̀ tí kẹ́ mọ wúre gbogbo tẹ bá fẹ́ mọ ṣọ́ọ̀ṣì. ẹyẹ kékeré kẹnu bèsè ẹyẹ ròrò kẹnu bèsè ògbógèdè fọ́ lọmọ dúdú lórúkọ tá a pè ìyàmí àjẹ́ mo pè é lónìí kẹ́ jẹ́ mi gbèjégbèjé wẹ̀ndínlógún gbogbo ẹyẹ mẹ́rìndínlógún ti ń bẹ lérìgún mẹ́rin àgbálá ayé mo pè ibi tí ẹ bọ́ bá ṣubú sí ibẹ̀ ni gúnugún ti nájà titi ẹ̀ bẹ́ẹ̀ ni yọ̀ọ̀ṣẹ́ yọ̀ọ̀ṣẹ́ yọ̀ọ̀ṣẹ́ aṣẹ́ wáǹtì rè ìlóde awo lóde òṣòròǹgà láwo gbòǹdó irin biribiri irin biribiri ńlá lágbẹ̀dẹ̀ rọ ẹ̀gàn róró ẹ̀gàn ṣẹ̀ṣẹ̀ adé afúnlà balẹ̀ àwọn ọmọ nílé aláké ire ọmọ tí ń bẹ nílẹ̀ yìí. lágbára elédùà àní ríru eléyìí nínú ẹbí wa mọ́ o. ẹlẹ́dàá ó bá wa gbé tàbí tó dáa lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ fàǹfà wáìdì ọwọ́ rẹ nìyàwó ẹ̀gbọ́n rẹ já mọ́. Ah. ìtọ́jú ìyá adéọlá àti déọlá ó dọwọ́ rẹ o mọ́ dùn wọ́n lẹ́tọ̀ọ́ wọn kankan o elédùn àwọn sì bọ̀ ọ́ sí kò ní fún ọ ṣe torí tó bá fún ọ ṣe wàhálà mọ́ pọ̀ ń díẹ̀ elédùn àwọn bọ̀ ọ́ sí. Hmm, olórí ẹbí àwọn náà ti mọ̀ pé jíjẹ mímu àti níná lílò ọrùn lọ́wà ọlọ́run sì bọ́ gbé. Hmm, ẹ̀yin sẹ́rí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹbí mo dúpẹ́ lọ́wọ́ olórí ẹbí náà ẹbí ò ní dàrú mọ́ yín lórí. tí a bá ní ká fojú inú wò láti fi jọ́ mélòó kan ni a ti ń fa ọ̀rọ̀ yìí hmm, tí a ti mọ̀ bí tọ́rọ̀ wò sí hmm, àtẹ̀mí àti àbúrò mi Kazeem a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé <laughs> ọwọ́ tiwa ló já <laughs> nígbà ọlọ́run ti ní kó mọ́rú wa lọ́wọ́ ìwé tí wọ́n kọ́kọ́ kọ tí wọ́n sùn tí wọ́n wo ọwọ́ wa lọ́jà mọ́ <laughs> gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táǹtì mi sọ lẹ́ẹ̀kan wọ́n ní àti jíjẹ àti mímu ìyàwó ẹ̀gbọ́n mi tó ṣaláìsí tí wọ́n sùn lópo fún wa àtọmọ wọn ìrọ̀rùn ni ó bá dé ọlọ́run ó bá wa ṣe àmọ́ mo fẹ́ kí ẹ jẹ́ di mímọ̀ fáwọn náà sọ̀rọ̀ mi yé yín gbogbo tíyàn bá máa ń ṣe téèyàn máa fi dùn ẹ tó súyàn lópo nínú sọ̀rọ̀ mi yé yín gbogbo ohun tí èèyàn bá mọ sùn téèyàn ò fi dun ẹni tó bá súnyàn lópo nú ẹ dákun ẹ bá ń sọ fún wọn káwọn náà mú wọn kán mú bí iṣẹ́ o sọ̀rọ̀ mi yé yín ìbádẹ jẹ́ pé oní kíní ti bí náà ni kọlọ̀ ní ó bọ́ sí rọrùn fún wọn sẹ̀rí wọn fi súnmi èmi gan màá fi já wọn láyà sọ̀rọ̀ mi yé yín gbogbo ẹ̀yún ìrọ̀rùn ni ó bá dé. Ah, ah. nígbà tó ń déyìí sọmọdé kì í sọ máa gbé kọrùn roko ẹrúbìnrin àtọkùnrin ẹ rí wọn nínú ilé ẹni kí ni wọ́n tún fẹ́ ṣe kì í sọ ọmọdé àbí àwọn àsọmọdé. dàdí dàdí ẹ jọ káàtì ẹ gbà wípé ogun kan ṣú ni lópò yìí kò fi bẹ́ẹ̀ lómi mi nù o àmọ́ torí pé bẹ́ẹ̀ ṣe ń ṣe ní ìdílé ìrìlẹ̀ mo dé láti gbà bẹ́ẹ̀ torí mi ò ní choice ó yẹ kẹ́yìn náà mọ̀ pé nǹkan tó bá yẹ ni ló yẹ ni ah. bọ̀dà wa ìdí bá wo hmm. bọ̀dà wa ìdí àwùjọ aláìwí tó ti bẹnu sí sìgá gbogbo ilẹ̀ dẹ̀ mọ́ wá wọ́ o kò sí lè tí ó ṣàjòjì sí inú gbogbo wa tó máa ń wù àwọn ilé wọn responsible rárá wọn ò gúlò o ṣé kí bàlá kazeem ló jókòó yẹn ẹ ṣé kí bàlá kazeem kọ́ ṣú mi lóko tí tí tí bá ṣú mi lóko fún wa ìyẹn fẹ́ pa mí kékeré nìyẹn ẹ fẹ́ràn mi sọ mi síbi tọkọ mi lọ ni. ìyá adéọlá. ha ìyá adéọlá dáàdì ó fẹsẹ̀ ẹlẹ́ o sì fẹ́ máa fẹnu kọ. ẹ wo ṣe ibi tá a gbé dé mí tí ẹ má ti bá fẹnu kọ bọ mo láti sọ inú ọkọ mi mo láti sọ síta ẹ wo ẹ jẹ́ ká túnṣe mi bọ̀dá wa ìjì ọlọ́run ní jẹ́. Eh, bá a ṣe ń ṣe ń lè wa nu èèwọ̀ bò míì ni. bọ̀dá wa ìjì ayé ìkọ ayé ìkọ rárá hmm. ẹ tẹ̀ dúró bọ̀dá wa ìjì mo fẹ́ bi ní ìbéèrè kan. sẹ́mi. bẹ́ẹ̀ ni ẹ̀yin ẹ dúró ẹ wí lẹ́ẹ̀kan pé gbogbo nǹkan tíyàwó máa ń ṣe fọ́kọ ni kémi máa ṣe fún yín ẹ dúró tí máa wọlé wá bá inú yàrá ṣe fẹ́ gorí mi ni. Ah, ah. wàláì máa sa yín máa sa yín gan máa gún yín máa rún yín gan bí ìgbà téèyàn tágbò kanra wọn máa kàn yín gan gidi ni o mo kò fi tẹ́gbọ̀n mi ò lè ṣe rí ẹ̀mọ̀ fẹ́gbọ̀n mi ò fi bẹ́ẹ̀ gbádùn nígbà wà láyé o ẹ̀mọ̀ wọn o. àgùntàn òwúwa jẹ nílé wa. ẹ kàn mí. gan màá mú ọ gan. máa rí bíbí pé ìyàwó ẹ̀gbọ́n yín lélẹ̀. ọ̀dà mo ti gbọ́ ẹ̀kẹ́gbọ̀n mi ọmọ ẹgbẹ́ mi ṣe pé mi. ẹ náà ó ti pé ọjọ́ tí ó lọ Ah, ṣé ẹ gbàgbé máa ń tẹ ní pé ẹ fẹ́ pèlè ni. mi gbọ́dọ̀ parọ́ fẹ́ mo ti gbàgbé má bù mí o má bù mí o ṣùgbọ́n inú mi ló ti dùn ládùn jù because èyí tá à gbọ́ yìí ó ti ń fi ọkàn balẹ̀ díẹ̀díẹ̀ but it's better late than never. okay okay. hello baba eh, ọ̀túnba ni ẹ káàárọ̀ sà ẹ pẹ̀lẹ́sẹ̀ kújọ́ méjì sà nù èmi àti kòfó náà lájọ wá níjọ́ yẹn wọ́n lè lọ sí igbó awo bẹ́ẹ̀ ni sà ẹ ẹ má yóò jẹ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ a máa wá lọ́la ẹ bá ní prepare everything sílẹ̀ sà ẹ ṣeun sà ẹ ẹ bá mi kí mọ́mì thank you sir my dear bàbá ẹ fọ́ ni sà. kí ló ṣẹlẹ̀ níṣẹ́ náà sọ wípé bóyá tó bá di next week ká wá gba oògùn nǹkan tó kù tá a máa lò ah! mo yà sọ fún ọ pé no no no no a máa wá gbà lọ́la ni o. Ah! Ah! tó bá pẹ́ ní èyí kan pẹ̀sẹ̀ tó bá dàárọ̀ ọ̀la a máa lọ ṣé báwa là ń wá nǹkan ẹni tó bá dẹ̀ ń wá nǹkan ń sún àsùn para sweetheart. àbí o àbí o. ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà. Oh, màmá diola. màmá wọ̀ ṣé kò sí tẹpẹ́ láàárọ̀. ẹ jẹ́ má bínú pé a pẹ́ láàárọ̀ ẹ̀ ọ̀nà pọ̀ ni òun ló jẹ́ kí n mú díọlá wá sódà méjèèjì á yára sí aṣọ yẹn àmọ́ màdàmú ẹ̀jọ̀ ẹ má bínú èmi máa fi díọlá sílẹ̀ sódà èmi á sáré lọ débì kan àmọ́ tí n bá dé ibi tó bá fọ̀ dé a tún kọ̀ǹtínú bẹ̀ màá dẹ̀ tún lọ èyí tó wà ńlẹ̀ tẹ́lẹ̀ náà. ok no problem àwọn aṣọ tá a wọ̀ ó wà níbi tá a máa ń kó sí ẹ mọ̀ èyí tẹ́ máa fi washing machine pọ̀ àti tẹ́ máa fọwọ́ ok ẹ lè lọ ṣiṣẹ́ all right ó pẹ́ gan màmí yẹ jíkẹ́ wá lóògùn yìí ah, wá màmí wáyé tètè ṣe pé ń ń wọ́n láti mo ṣe lórí oògùn yìí pọ̀ púpọ̀ gan ni kò tí kẹ́míìsì mi dé tán ariwo àwọn òní àwọn òní ni gbogbo wọn ń pa màmí mo dààmú jìnnà gan ni o kí n tó ṣe wárí tó júwe ibi tí màá ti rí fún mi wọ́n tẹ̀ ti sọ fún mi bẹ́ẹ̀ pé tó bá ti lo oògùn yìí gáwó lára yóò dà màmí ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ pé ni mo ní kò sẹ́lòmíì má má ìgbélẹ̀ rárá rárá rárá wá jà yín ẹnu kọ mí mi ẹdìdẹ ẹdìdẹ tura fẹmi ìlẹnu kò pa ìjọ tó lọ náà má mi má mi ẹdìdẹ ẹpẹ oúnjẹ yìí náà nù ẹhún lè jẹ ẹ jẹun báyìí ibi tí mo ṣe wàhálà kí n tó ríra wò ó ti báyìí mo tún pè é ìyàwó ọgá. elo ma eka so ma ben owa ma rara owo strong di eni o agbe iparo benu ofe strong di eni ma benu ma ara amotin beta dey dey wọn ò ní strength láti wá bá yín fọṣọ mà bẹ́ẹ̀ ni màmá wa màá wá fọ bẹ́ẹ̀ ni mà ẹ ṣé ọ̀la ṣé kò ọ̀lẹ́ ò pẹ́jù mà ma màá yes ma Ami ma ẹ ṣé gan ma yes ma ó dà ọ́ ma. ọkọ mi. ma ìyàwó tó máa kọ́ lè. àwọn ọmọ wọn kò tó wọn bá wọn kí wọn bá wọn fọṣọ bí wọn bá wọn bá wọn fọ pé fẹ strong díẹ̀. ṣé wàá lè fọ ṣá. màá fọ màá try mo bá wọn fọ lọ́la. ṣé ọkọ mi lọ́nà wà pẹ̀lú ẹ̀ṣọ́gbọ́n. má sọ fún má sọ fún mi. olórí jẹ́ ká gbogbo ìyá ṣàgbàgbọ́ ó gbọ́dọ̀ <laughs> kàn ẹ̀fọ́ nìkan irú nǹkan báyìí ṣe máa ṣẹlẹ̀ nínú ọgbà yìí kí ni o ṣe lè ṣẹlẹ̀ o hmm. <laughs> mọ mẹ̀mẹ̀ ìwọ tí ẹ dá nǹkan kan wọn rárá o sínú gbòòrò hmm. sórí béèyàn bá fẹ́ bo oko èèyàn jẹ́ wọ́n wàá gbé lẹ́tà fún yín pé ó yá bá wa ka lẹ́tà yìí o ó sì mọ̀ pé olóko gangan bẹ lórí ìjókòó Àjàní baba táwà lórúkọ ẹ o yóò wá mọ ní ajá ajá ni bàbá táwà ibi bò <laughs> ti yín pọ̀ kódà ẹ̀yin àtàwọn àwàdà kẹ́ríkẹ́ ló yẹ kẹjọ máa ṣeré pọ̀ ah, ah, wàhálà yín pọ̀. àwàdà what àwàdà kí ló pé. kẹ́ríkẹ́rì. èmi kẹ <laughs> ọlọmọdé sórí wúbẹ ẹni yẹ ìjọba kẹyìn sórí bẹbí ṣe wà èmi ò lè bẹ́ẹ̀rì kankan ṣeré kọ ìtòrí ẹ̀rọ jẹ́ kí n ra ayé àjòyè dòdò ń dá wà láàfin mi ń bí. ẹ fọ́ ni gan. <laughs> Ah ẹ wo èmi ti ń pẹ́ jù. táwọn ọ̀gá bá bọ́ tàbá mi bí ẹ mọ̀ pé wà láì ẹ jẹ́ kí èmi máa. olówó ni. ẹ jẹ́ máa. Ah, gbogbo ẹ̀ ní fẹ́lẹ́fẹ́lẹ́ o èyí ní sì padà yín padà jojú lọ́la. ọ̀gá ṣé wọ́n fi lápọ̀tmẹ́ntì pípẹ́ wá ni. wọ́n fún mi ní ká bá wọn fọṣọ. oníkẹ́ abá wọn fọṣọ kò sí mádàmú lọ́lé ọ̀gá nìkan ló wà nù lé ọ̀dà dì nìkan ló wà nù. mo lọ síbi tí màdà máa ń kó àwọn aṣọ sí bẹ̀ yẹn mo rí aṣọ kankan bẹ̀ so mo dẹ̀ lọ sí rúùmù kò dẹ̀ sí ṣíṣe. sir. Hmm, I see okay um, lákọ̀ọ́kọ́ náà rẹ́ mi létí okùn ẹ̀. Adiola. ni sir. Adéọlá. How old are you? I'm 18 years old, sir. 18 years? Yes, sir. Oh, okay ó ní màdámù fi kọ́kọ́rọ́ yàrá wọn sílẹ̀ àbí wọn dẹ̀ kaṣọ tí wọ́n fẹ́ fọ̀ sílẹ̀ ọmọ ọ̀dọ́ wa yẹn ń kọ́ ọmọ kẹ́hìndé. mo pàdé ẹ̀ tán lẹ́ẹ̀kan ó ní kí òun lọ sí báńkì ní òṣè. lóòótọ́ ni lóòótọ́ ni ó lọ fún sálárì wọn ni àtúnwò àtàwọn staff yòókù and for your information sálárì tó ń lọ gbà yẹn double sálárì mo fún wọn lóṣù yọ bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe fún wọn nìyẹn àwa kan máa ń ṣe é fọlọ́run bó ṣe wà ń sìn nínú àsopọ̀ tó ti pé eighteen ọlọ́run lè rán mi sí ẹ̀. now àwọn aṣọ tí ẹ máa bẹ́ẹ̀ mi náà fọ àwọn kan wà mo ti kó sórí bẹ́ẹ̀dì ní bedroom mi wàá lọ kó yẹn sókètè kẹ lọ fọ. okay sir all right sir thank you sir. Um, Adéọlá come back here come back here bóyá kí n kó sọ̀kan tẹ̀lé kọ́kọ́rọ́ bedroom madam ó wà lọ́dọ̀ mi náà. kádàrẹ̀ kaná ni o kò má ṣe yẹ yìí kiri sábà bílà yìí jẹ́. ohun tó bá ti wù ẹ̀ dání kẹ́dà máa wù ní wà lọ. àìmọye rẹ̀ tó fojú jọ bí. ṣé ìwọ̀n mọ̀ pé nǹkan ń bẹ nínú máa ṣe níṣó ni nígbà tí mo sọ ń gbà yẹn ní ẹ̀ sọ pé no problem na no problem na wọn ló ti wá délé tó ń sìn kí ni ṣíṣe. ok ok um, from your hand kí ni orúkọ àlè ṣe. sà èmi ò mọ nǹkan tá a lè ṣe sí torí tí n bá mọ nǹkan tí mo lè ṣe má ti ṣe kí n tó pè ń pé mo fẹ́ rí yín torí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ gan ti dọ̀rọ̀ iṣu mẹ́ta. iṣu mẹ́ta báwo. bẹ́ẹ̀ni ṣé yóò mọ̀ yí pé iṣu mẹ́ta kò ṣòro bíi àgbo mẹ́ta aago mẹ́ta náà òṣèré dìbì ẹyin mẹ́ta. Ah, ah. kí ni iṣu àgbẹ̀ kí ló ní í ṣe pẹ̀lú ti ń bẹ́ lẹ̀. mọ̀ yí pé èmi níṣu màámi ni àgbọn ìyàwó yín lẹ́yìn ṣé tí wàá rí pé problem ńlá ni fún mi. ìwọ ni iṣu màmá ẹ̀ làgbọn ìyàwó mi lẹ́yìn wà ọ̀rọ̀ kún lè láyè kí kó kọjá ikú. Eh? mo rò pé the best thing for now the best option for now jẹ́ ká lọ terminate oyún yẹn. ha terminate oyún. kí ló ń kọ́. Eh, yes sir. Oh, yeah, let's go, let's go, let's go, let's go. okay sir. ọlọ́run ló rán mi sí ẹ̀yin àtàrábìnrin. kí lèmi ọlọ́run sọ. eléyà ẹ̀mí ọlọ́run ń sọ fún mi wípé arábìnrin ti fẹ́ra kù èyí tó jẹ́ wípé iṣẹ́ náà lè fẹ́ wá bàjẹ́ ní hospital yìí maeli ó léwu fún ẹ̀yin gan torí pé tí ẹ bá fi ṣe ẹ ò lè ní ọmọ mọ́ láyé bákan náà ó léwu fún àgọ́ ara arábìnrin torí pé ó lè gbàbẹ̀ lọ ègbé ni fún ẹni tí a fi rántí kò jẹ ègbé sì ni fún ẹni tí a kò fi rántí kò jẹ máyì. Hmm, ẹ dákun alàgbà ẹ má bínú o báwo lẹ ṣe mọ̀gùn tẹ̀ ń sọ yìí. Hmm. àṣírí ọlọ́run bẹ pẹ̀lú àwọn tó ń bẹ̀rù rẹ̀ ẹ̀mí ọlọ́run ò ní dágbére fún wa máyì a kò fi hàn mí ju bẹ́ẹ̀ lọ ọmọ wáyé yóò ó ga ó àbíkan gbọ́n màmá ní ibi pọ̀ nínú ire ire pọ̀ nínú ibi kádàrá ẹ̀dá náà ni o ní ń tọ́ ẹ̀dá lẹ́yìn kiri sábà bí láyé aláti ò lè sẹ́ aláti ò lè ládé bí tí ó sọ pé tá sọ pé yóò sẹ́ ah! ẹ̀yin olówó ẹ̀ mọ̀ dájú o ẹ̀ dájú gan bí ti wulẹ̀ gbé bó ti ṣe kíní o. Ah! nítorí wọn yín bá ti tẹ tálíkà báyẹn ti gbogbo ẹ ti rò pé gbogbo tálíkà lẹ́rìí mu ẹ wo èmi èmi kò sí akérèmọdò nídìí nǹkan ẹ o ẹ gbàgbé o ẹ gbàgbé sẹ́ni mi tí mo kéré tó ìkéré labẹ́ kéré o kì í ṣe mí ìfàdí ẹ mo yá wèrè gan o ẹ lọ béèrè mi gbòòrò mo sí èrè gan. ẹ alàgbà ọ̀rẹ́ ò le tó báyìí kò le tó báyìí rárá èmi tí mo rán ni sí yín mo mọ̀ yìí pé a lè sọ ní man to man talk ni ẹ get me sin then mo believe pé ẹ máa understand the situation ni mo sọ pé kí di ọlá kó sọ pé kẹ́ yọjú sí mi mo believe kò yẹ kẹ́ understand. understand ìwo lẹ́ ń tẹnu mọ́ understand ìwo lẹ́ ń tẹnu mọ́ ṣé ń tẹ̀sẹ̀ náà ṣé wàá gbà tó dalẹ̀ tẹ̀sẹ̀ ni. ẹ mú ọmọ ẹ̀gbọ́n mi ẹ kì í mọ́lẹ̀ ẹ kì í mọ́lẹ̀ tàn kẹsẹ́ pé tó kì í mọ́lẹ̀ lásán ẹ tún ẹyọ ẹyọ tí ẹyọ kò mú òkun rẹ̀ ẹyọ jẹ lásán ọlọ́run ọmọ ìgbà tẹ́ ti kí ọmọ mọ́lẹ̀ báwọn kó tó di pé ikùn rẹ̀ yìí ṣe tán sọ bó ṣe ṣe tán sọ. ẹ wo èmi ọ̀gbìn mi ò fẹ́ mi ìfẹ́ náà dandan o ìfẹ́ o ìfọsí èmi gan tí mo bá wọn gbélé gan tọ́jà gbọ́n sún ló pọ́pọ́ gan èlò èlò lèmi náà èlò ni mo ná lójoojúmọ́ èlò ṣé mo jèrè ya ọmọ ni àbí mo jèrè ọmọ gangan fúnra rẹ̀. wá wíta láìwí ẹ tún lórí láyà ẹ tún lè pè mí èmi ẹ rò pé bóyá pẹ̀tẹ́ pè mí lọ́jà kí n yọjú sí i èmi ti mọ̀ tẹ́lẹ̀ èmi mọ̀ pé oyún wà lára ọmọ torí bẹ́ẹ̀ ṣe ń wò mí kẹmọ lọ rò pé bóyá pẹtẹ pèmí ló jẹ ní yọjú sí yín èmi ń sọ yín ni mo rò pé ẹni pèmí ni kẹmọ ẹdọgbọn ẹmọ síbi ẹni pé bóyá ẹ̀yin kọ́ lẹ lóyún ni gbogbo nǹkan ṣe kó ti pọ̀ jù kódà bẹ́ẹ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ màá fara mọ́ náà ni àmọ́ síbẹ̀síbẹ̀ á láti sẹ́tìfẹ̀ náà ni èmi kò fẹ́ kẹ́ ẹ ṣàlàyé fún mi kí lẹ́rù pé mo lè ṣe tá a fi lè tọ́jú ọmọ yẹn àtọ̀wé onú ẹ̀ tí kan kò fi ní ṣe wọn. èmi ọmọ èmi ọmọ ń tà lè ṣe o ó kù sí lọ́wọ́ ó kù sẹ́lẹ̀ dàáyé lọ́wọ́ yín lẹ́mọ́ tẹ́ fẹ́ ṣe o nǹkan kan ṣàgbọ́dọ̀ sọnù ẹ̀gbọ́n tèmi ní tí mo mọ̀ nu nǹkan kan gbọ́dọ̀ ṣe o àti pé bóyá bí owó tí mo lè ná tẹ́lẹ̀ máa bá mi ṣe mójútó tẹ́lẹ̀ máa bá mi tọ́jú ẹ̀. alàgbà alàgbà ẹ parí drinks yín ok ẹ dúró bá yẹn jẹ́ kí n gbé yín débi mo ti gbé yín hello alàgbà. ẹ ǹ àná mi gbogbo ìtẹ́ kálẹ̀ kí ni kí ni tó fi ṣe. ẹ tún máa gbọ́ ẹ máa ẹ máa láìkẹ́ máa dọ́rọ̀ padà sẹ́yìn sá èmi tí mo ka nǹkan tí mo kà á lẹ̀ mo mọ̀ díẹ̀ àtútù mọ́ tí mo ṣe kà á lẹ̀ o ẹ wo ẹ jẹ́ àtètè jára mọ́ kínní láti ilẹ̀ ní ìsìn o mo mọ bá ṣe rí inú mọ̀lẹ́bí wa mo sì mọ tí mo padà tẹ̀yìn ẹ̀ jáde o ẹ kọ́má dàbí pé ńgbà tí oyún ò bá jáde tán tí ó bá fẹ́ dọjọ́ tí ó sọmọjọ́ kúnlẹ̀ tí ó wà lọ rí bákàbákan ẹ mọ̀lẹ́ ẹ má pè tèmi sí o ẹ má dà mí sí o. àná àná mi ẹ má sọ méjì lọ́rọ̀ ẹ má tún padà sẹ́yìn ok ṣé tá a bá ti fún yín ní gbogbo yẹn sìn gbogbo nǹkan tẹ́ fẹ́ ṣe pátá ẹ máa ṣe. ẹyẹ ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ nu mo lẹ forúkọ sí tẹ́lẹ̀ tá a bá ti rówó nísìn gbogbo ẹ ti bọ́ sí sísè ó sì ti bọ́ sí rọrùn gbogbo orí eku orí ẹja orí ẹyà kékeré tá a la fẹ́ lò gbogbo ẹ náà ni láfiṣe ọ̀sẹ̀ tá a la fẹ́ fún kí ọmọ fi wẹ̀ àti kínní àgbo tí ọmọ mu díẹ̀díẹ̀ torí ọjọ́ ọ̀kúnlẹ̀ ni. ṣe bí hundred thousand lẹ́pẹ̀ẹ́ hundred thousand bó wàá gbọ́ iye tá a sọ ni aláwọn olórí ẹbí ilé wa àwọn ìyàwó ọmọ yìí ẹ rò pé ìyá ọmọ yìí jẹ́ran rírọ̀ ni eh? ó ní mo ṣe ń kì í mọ́. kí ni irun ẹnìkan ṣe hún. irun kò sí nǹkan kan sí nǹkan kò sí nǹkan kan ẹ fọkàn balẹ̀. bọ̀dá tí mo gbé yín ń wá lẹ́yìn gbẹ̀ngbẹ̀. ẹ dírẹ́fà mi ni kò sí wàhálà. wọ́n sàn ṣe hún ọlọ́run ọmọ ti ń dùn wọn. irọ́ bóyá ó ní kàtà nìyẹn fọkàn balẹ̀ ó dà pé mo sì ní two hundred kan lápò ń bíbà tí mo sì ná kọ. ẹ wò ó yọ ẹ kó pé. ọ bí tó dẹgbà ṣé ó ti tán. ah ó sì kú o. kí ló tó kù. ẹ̀dùn wáìnì kò sí nǹkan kan mọ́ ó kó owó kọ́ mọ́pọ̀ àìkúbalẹ̀ ọ̀rọ̀ ẹ̀dùn hmm. free. kí ni tẹ̀ mú yìí àná mi ṣé ẹ lè wá nǹkan mẹ́tẹ̀ẹ́ lè máa fi ṣe fàájì yàtọ̀ ṣìgá ẹ̀ ni. ẹ <laughs> ní kọ́lọ́ mọ́ yọkó lọ́rọ́ mi bẹ́ẹ̀ ṣe ń wo ohun torí mi máa ń gba yee torí mi ń gba yee tí máa switch kìíní sí mentor tí mo bá mo bá fi ha yóò jẹ́ kó orí mi ò cool màá ma orí mi ò coolẹ̀ coolẹ̀ <laughs> mo ṣe wo mi ń sẹ́yìn rírọ̀ o kìíní ló ń cool tẹ́sán mi o tí máa fi sí tán gbogbo tẹ bá sọ yọmọ wọ mi lórí ni àmọ́ tí màá rí fà ẹ gbàgbé òsì o. ok ó yẹ bọ́nu ọkọ̀ ẹ jẹ́ ká lọ. ẹ ẹ mọ. kí ni ẹ fọkànbalẹ̀. ẹ mo ń fọkànbalẹ̀ mo kàn ń sọ náà ni sẹ́rí mo fẹ́ kẹ́ ẹ sóore kan fún mi sọ̀rọ̀ mi yé yín ṣé ẹ̀yin lẹ́ wàrà yín ni tá a bá ń lọ ní ìsìn àbí ẹ̀yin. àwọn dírẹ́fà mi náà ló máa wakọ̀. ok ẹ ẹ mọ tí mo rò ni pé sẹ́rí ẹ̀ ní sọmọnù o ẹ̀ ní sorí burúkú o ẹ sì má jẹ oyè ọ̀dàlẹ̀ o kí ló dé sẹ́rí tí n fi délé tí màá fi pè yín wípé mo ti délé ẹ dákun ẹ má jẹ́ kí ẹ̀gbọ́n tó wà lẹ́yìn ọkọ ẹ má jẹ́ wọn bọ́lẹ̀ o. kí ló dé. gbogbo aláǹgá ló dagunú délé àmì létí nù no no no driver mi nìyẹn mo dẹ trust ẹ kí là ń kó nìyẹn ó ti wà pẹ̀lú mi tipẹ́ in fact ó ti dọ́dọ̀ mi látìgbà tó ti wà ń kékeré ló ti ń drive mi. ẹ náà dẹ̀ wà ó kébẹ̀ ṣé wọ́n yẹn gbogbo bí wọn ṣe ṣe mo mọ. o lè ní kàtà o lè ní kàtà ẹ wọlé all right um, kilango oya oh, let's go. oya ma bọ. ẹ wọlé sí ẹ wọlé pẹ̀lú àwọn méjèèjì. ẹ wọlé sí wọn kọtí. lèmi ò wọ ọ. ẹ wọlé àná mi. ọlọ́run ní jẹ́ ádámù. irú ẹ̀gbọ́n yìí bí ẹ ṣe ń kówó fún wọn yìí adúlówó tẹ̀ ń kó fún wọn yìí ń pọ̀ ṣé o ṣe pé nǹkan mi ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí ṣé wọ́n ti di kọ̀ǹtáktọ̀ ni wọ́n fẹ́ bá yín ṣiṣẹ́. ah kí là kí là ń kó kí n gbọ́n lélẹ̀ ló bẹ̀rẹ̀ sí ṣe é kí ló ń fúnra ẹ pè náà well the best thing ni pé o ṣe lọ kọ application sọ pé o fẹ́ di manager kò mọ manage mi ṣé mi ẹjọ́ ṣe owó ni eh. mo lè náwó mi bó ṣe wù mí mo ṣiṣẹ́. Eh, kì í ṣe bẹ́ẹ̀ eh, bàbá ọlọ́rọ̀ àbẹ́tí dídì ni sẹ́ẹ̀rì láti ìjọ́ tí mo ti délé ayé àwọn tí mo mọ̀ ẹgbẹ́ burú jù làwọn tí wọ́n bá kọlà ṣe rí bàbá wa ládòkè akíntọ́lá ní ògbómọ̀ṣọ́ eh. àmọ́rú èèyàn tí wọ́n jẹ́ bá àti ẹ̀sìn ilé ayé ń gbà náà wọ́n sọ̀tàn wọn fún wọn eh. ṣe rẹ́gbọ̀n yìí ojú tí wọ́n tún pọ́n eh. kíní tí wọ́n fi ya kíní tí wọ́n lẹ́ẹ̀kẹ́ yìí ó yẹ ká fura o. Um, kílànkó kọ̀nsídà kó ti parí iṣẹ́ pẹ̀lú ní parí oṣù lọ́mọ fojú wa iṣẹ́ bòmí o. ẹ sà nú ọkọ̀ yìí. àti ńlọ náà àti ńlọ náà ó yá kílànkó owó ní ṣáṣá kówó ṣàti wọlé ọpọlọ tẹ̀ ń lò fi gbowó kọ́lọ́hún máa jòkó yín lọ́wọ́ ni. fagidi wọlé ni mo sọ fún yín pé ọ̀gá sọ pé wọn ò sí ń bì ẹ sì lẹ́fẹ̀ẹ́ wọlé tipátipá. kéèyàn máa wọlé. ẹ lè ẹ lè wọlé jàre. Ah! ẹ lè wọlé jọ. Ah, ó tẹ̀ da ó da bẹ́ẹ̀ ah, ẹ kìlọ̀ bá já yín. tẹ́ ẹ gbà síṣẹ́ yìí ẹ jẹ́ ẹ jẹ́ sọ fún kọ́mọ yàrá rẹ̀ ń brain gbogbo èèyàn kọ́ ni ọmọ tì ni ọmọ tì gbàngbà bígbà tẹ́yàn ti ọmọ sẹ́ rẹ̀ o ẹ sọ fún o. ta ni ajá. eléyìí ti ń wà yín tó lóun ṣe dẹ́fà wèrè ti ń wà. ìwọ gan-an lajá ìwọ gan-an gan ni ajá. ṣé orí ẹ pé sá wàídì kò lẹ́rọ̀ ni o iyọ̀ eh, eh, yín lọ. bẹ́ẹ̀ni èmi mo sọ pé kó má jẹ́ kó wọlé. àná yín lẹ ń bá sọ̀rọ̀ o. ooo mo lóòkì ń sàánà mi mi ò fẹ́ ọmọ lọ́wọ́ ẹ mi ò fẹ́ ọmọ lọ́wọ́ ẹ èmi mo sọ fún wípé kí ló mọ ẹ lójú sẹ́mi ló ń ṣẹ́jú sí. lójú àwọn ará ta. àbò lórí burúkú ni ẹ ni ṣé olórí burúkú ni ẹ ni. mo lóòkì ń sàánà mi o gba owó lọ́wọ́ mi wàá sọ pé kí n transfer owó sàkáǹtì ẹ òun gba owó lọ́wọ́ mi several lórí tí wọ́n bá mi ń bò mí tó máa wá gba owó mo dẹ̀ ní mi ò ṣe mọ́ mo ní mi ò sanwó má gà mọ́ àmọ́ ni mo ti já ṣé ẹ ti gbàgbé ibi tèmi àti ìjọ pa tájọ kún tájọ kílẹ̀ ń pa kílẹ̀ ń pa tájọ kó sí ọ̀rẹ́ wa sọ ti ń bẹ láàrin mi pẹ̀lú ẹ̀ sọ kí gbogbo ayé gbọ́ ẹ wo á ti gèlè péré ẹ̀kan ló máa níyì mọ́ bó bá dẹ̀ fìlà fún bá fìlà pa ẹ̀kan ló máa níyì mọ́ ọ̀rẹ́ wa kọ̀lẹ́rọ̀ sọ nǹkan ti ń bẹ láàrin mi pẹ̀lú ẹ̀ kí gbogbo ayé gbọ́. ah ah oro lana o oro lana o yàtọ̀ sí pápá náà ṣe jẹ́ orò èmi wà ìdí kọ̀lẹ́rọ̀ yìí sẹni téèyàn máa bá dán pàlàpàlà tẹ́ máa yí ọwọ́ báyìí tẹ́ máa tẹ́ yí wọ́. náà tó o bá kọjá yẹn ń bẹ̀rẹ̀ gan sìn máa sọ pé kí òun gangan kí làǹkó kó dì pẹ̀lú ẹ̀. ẹ ẹni kí àwọn ọmọ òṣìṣẹ́ yóò nà mí. ọ̀gá ṣé kí n gbé bọ́ta come back here no problem no problem tó sọ yẹn gangan mo lè jẹ́ kó ní problem láti bí lọ́sìn problem tó o bá sọ́jù máa jẹ́ kó mọ̀ pé kò lẹ́rọ̀ tó sọ yẹn wà á lẹ́rọ̀ nsìn torí wọ́n á dì pẹ̀lú ẹ̀ máa jẹ́ ah bẹ́ẹ̀ ni. lémi tó o bá dáa tó tó sọ̀rọ̀ mi lẹ́yìn ilé yẹn sìn màá jẹ́ kán díẹ̀ lẹ́nu géètì yẹn kó máa lọ jẹ́ bẹ́ẹ̀ yẹn. no problem no problem. wọ́n tiẹ̀ ẹ̀ no nítorí kan tó o sọ yẹn consider it done. àbó um, àbó gbà mí lọ́wọ́ ọ̀rọ̀ ẹranko yìí this idiot wo àtijọ́ tuntun wa ń gbowó lọ́wọ́ mi tí o bá yẹ pé kò sí wọn lo block ẹ̀ ń sìn àtúkì mímọ́lẹ̀ mọ́ ní ọ́fíìsì mi. Ah, ọ̀gá èmi ò lè gbà yín o ẹ má bínú torí ọlọ́ọ̀ ọlọ́ọ̀ nìkan lọ́ba tó lè gbà yín torí mo ti fẹ́ gbà yín jọ tí ọ̀rọ̀ yìí kọ́kọ́ fẹ́ ṣẹlẹ̀ gangan tẹ́ kó fún ife ọkùnrin yìí ẹ sọ pé kí n mọ̀ dà sí pé ṣé mo ti rí sẹ́ ń lé sẹ́ epo yín sì rí sẹ́ ń bomi ọ̀gá ẹ̀ mọ̀ bínú yín lè dá sí. náà tí mo á request fún advice ẹ ló sọ yẹn ṣé òun kò insult mi nìyẹn. ẹ mọ̀ bínú sa ẹ jẹ́ ká máa lọ bí tá à ń lọ. mi ò lọ mọ́ o ò dé gbọ́dọ̀ kó ń di ọkọ̀ yẹn kó dúró nùrùn bẹ́ẹ̀ o gbọ́. ẹ̀ eh, kí là ń kó hmm? ẹ jọ kí ló ṣe ọ̀gá àti imán tó lọ yẹn. Ah! òṣìṣẹ́ tó tó sẹ́nu sọ̀rọ̀ bí ẹnu ọ̀sọ̀rọ̀ òjò eléyìí kí ló ṣe ṣé ojú tiẹ̀ fọ́ kò sí èyí tó sẹ́yìn rẹ nu gbogbo ọ̀rọ̀ tí wọ́n fà ń bì eléyìí ti ń lọ tó kó làṣẹnu bí bọ́ọ̀lù òǹkè ń gbá ọ̀gá ń gbowó lọ́wọ́ wọn ọ̀gá sì farigá ńgbà táṣìírí rẹ ti tú wọn láwọn ò lè sanwó mọ́ àwọn ò lè mọ rúdè mọ́ ṣé èyí tí ìwádìí ò lè bí wọn kí wọn tó kú òǹbì. ẹ jọ kí mo gbé kílẹ̀ jù kí mo gbé kílẹ̀ jù tẹ bẹ̀rẹ̀ sí búyàn ọ̀sìn. ẹ kóra yín lọ ó wà lára yín. gbogbo ẹ ló di kàkà di kùkù. ẹ ọ ṣojú bíi tó wí wí. wọ́n ló mọ̀ oníranù kó sì lọ kó lọ bó ṣe ríra dáadáa bí ọbẹ̀ ọlọ́kà òrì gbogbo ẹ̀ ló pọ̀ sẹ́yìn o useless bottom, taking taken by force òrì yá lọ sẹ́ lọ́rùn ẹsẹ̀ then down select ló lò sí níranù ẹ̀wọ̀n. hundred naira. Eh, ẹ mọ̀ sí lọ. ẹ fún mi sẹ́ńjì. mi ò ní sẹ́ńjì o. ẹ ní sẹ́ńjì. kò ní sẹ́ńjì kò sì jáde ńsẹ̀ ni. ẹ bá ti rí yóò ti mọ̀ pé inú yóò dáa ah, bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ lẹ́ ń wọlé lẹ́ ah, kò ní sẹ́ńjì. mo sá fún yín láyé yìí fún yín lọ́rùn ẹ mọ̀ mú lọ. ẹ wọlé káàsán mọ. ẹ káàsán ẹ káàsán. ẹ káàsán ẹ pẹ̀lẹ́ mọ. ẹ mọ bínú sí mi pé mo pẹ́. Ah, <laughs> nígbà míì wà tó yẹ pé àwa tá a bá lọ́kọ̀ bá wọn àwọn ọlọ́kadà mọ fìyà jẹ wa gan ni nígbà wọn bá gbé wa náà wọn gbé wa nígbà wọn bá gbé wa débi táwọn lọ náà wọn gbé wa débẹ̀ ẹ mọ ah, bínú ẹ mọ bínú bí mo ṣe ń sọ̀rọ̀ mi lọ èmi ni ọkọ Esther. Esther hmm. mi ò mọ anybody tó ń jẹ Esther. Ah, ẹ mọ Esther kẹ Esther tí ń bá yín ṣiṣẹ́ ń lé tí ń bá yín máa sáwọn iṣẹ́ ilé báyìí fọ sọ. Esther ah, kò sẹ́nìbọ̀dì tó ń jẹ́ Esther tó ń bá mi ṣiṣẹ́. Ah. ẹ mọ Esther tó bímọ obìnrin kan báyìí bí ọlọ́mọge kékeré kan báyìí. Ah, ní ilé ọ̀dọ̀ mi kò sí ẹnìbọ̀dì tó ń jẹ́ Esther lọ́dọ̀. ṣé mo á sì yàn ni ṣebí ṣebí ilé ọ̀túnba ni lẹ́yìn ìyá ni ìyàwó ọ̀túnba. ẹ̀yin ní bá ṣiṣẹ́ tí mo mọ ọmọbìnrin kan báyìí lẹ́yìn kékeré báyìí ọmọbìnrin kan báyìí pupa kékeré báyìí àbí màmá diola. màmá diola èmi àmọ̀ pé màmá diola lè yín mọ̀ sí. ẹ ti ní ìyá diola èmi ò mọ̀ wọn sí esther. èmi ò mọ̀ pé ìyá diola lè yín mọ̀ sí kí ni esther gangan ló kọ rẹ̀ esther àjọkẹ́ àjọkẹ́ ló kí rẹ̀. ẹ rọra sà. Mhm, ẹ pẹ̀lẹ́ mọ̀ ẹ pẹ̀lẹ́ mọ̀ ṣe rí ọlọ́run ní gbà wá lọ́wọ́ yín. àmín. Hmm, kókó ṣe pé mo mọ̀ yín bìkan náà tẹ́lẹ̀ jàbí alára àmọ́ ìròyìn yín pẹ̀lú wà yín ló ìròyìn yín lọ́kàn mi. Mm ni mo fi wo pé ah ẹni tó lọ́n bá fi wàràn tí ni mo fi wo pé ah ẹni tó lọ́n bá fi wàràn báyìí ó di dandan kéèyàn kéèyàn náà tó náà bá fẹ́ rí nǹkan tó fẹ́ dàbí kó fẹ́ palára kéèyàn ò jẹ́ kó mọ̀ <laughs> ó ti yé yín hmm. ṣé ẹ mọ ọmọ ọmọ wa tí mo mú wa tánjọ́ mọ́ ṣiṣẹ́ lọ́dọ̀ yín o. ah yes tí ọlá mo mọ. ẹ mọ wá lọ́dọ̀ yín dáadáa. ẹ eh, mo mọ. Hmm. ṣé ẹ mọ̀ pé ó máa ń lóyún. Eh! ó lóyún. tí ọlá lóyún. ó lóyún. Ah! olórí burúkú ló fún tí ọlá lóyún ọmọ tí ó ti kàwé tó yẹn Jesus Christ ah ọkùnrin wo ló fún lóyún olórí burúkú mà làwọn ọkùnrin sí yìí o. Ah, ẹ̀yin náà sọ bẹ́ẹ̀. ah ọmọ yẹn ò tí ì kàwé tán náà. ah, ah, ah ayé ọkùnrin yẹn dẹ̀ máa bàjẹ́ ni. Eh, ẹ wo madam àṣírí wo ló fún ọmọ bẹ́ẹ̀ yẹn ló yẹ kẹlẹ́ fọlọ́pàá gbé ni. madam madam ẹ mọ ìrìlẹ̀ tí ì ṣe pé jìnnà oh, àwọn ọmọ wa gan ni ẹja abáwí àwọn ọmọ tó jẹ́ pé wọn ní tí wọn ní tí bí wọn kalẹ̀ báyìí kọ́mọ́ ti ní nǹkan kan láyà báyìí ni wọ́n ti mọ wọ́kùnrin káàkiri wọ́n mọ wọ́kùnrin káàkiri tí ọ̀sán ni wọ́n mọ wá kiri nígbà bá tọpadò tán bá tọpadò títí títí títí wọ́n padà pàdé olúwẹ̀rí òun ló ń fi pàdé ń tọ́pàdé òun. Ah, ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ọkùnrin tó fún lóyún yẹn gangan kọ́ kí lè ṣe sọ̀rọ̀ ẹ̀. ẹ eh, ẹgbẹ́ àti agbádìí ẹ lọ́wọ́ agbádìí ẹ bọ̀ ṣe gbogbo ẹ lọ náà ni a gbọ́ pé la rí pé ọ̀túnba náà lọ́wọ́ à ń di ẹ̀. ọ̀túnba hmm. ọ̀túnba wò ni ọ̀túnba. nígbà tí ti pẹ́ lọ́tùnba méjì madam bó lẹ́sẹ̀ ń ṣe báyìí sẹ́fẹ́ sọ mí di oníkòtòkòtò ni ẹ̀rọ tó bá ọkọ yín ni mò ń sọ. ọkọ mi. Ah. ẹjọ tẹ báyọ tó bá já wàdà ní ẹjọ torí ọlọ ẹ má bàbá mi ṣeré kéré ẹjọ torí ọlọ because mo trust ọ̀túnba gan mo dẹ̀ mọ̀ ní pé ọ̀túnba ò lè ṣe àṣemáṣe lẹ́yìn ah. láyé. Eh. Ah, èmi ti gbọ́ ti yín èmi ti gbọ́ ti yín sẹ́ẹ̀ mọ̀ pé èmi ni bàbá ọmọ yìí madam ẹ má bínú ní tí mo sọ yìí irọ́ lèmi ń pa àmọ́ tó bá yá yóò padà yé yín ẹ ṣe ẹ ẹ ah ọlọ́run àbètì dìdì o ẹ rẹ nìkan kan sọ létí yín rárá pọ ẹ̀yin pé ọkọ yín ló lóyún ọmọ tí ń bẹnu ọmọ ah ó dáa o bẹ́ẹ̀ bá níyèmí sọ ẹ bá lẹ́nu mìíràn mo kàn ní sọ tèmi ni ẹ padà máa yìn mí ẹ padà máa bọ mí ni èmi ò lè parọ́ fún yín kí mo fẹ́ gbàánu kí n parọ́ fún yín ìwà yín lẹ̀ ń jẹ àwọn èèyàn fẹ́ràn yín gbòòrò gan àbí bíi star sẹ́wọ́n tí ó ṣẹlẹ̀ èmi ti ń bá tèmi lọ́n tèmi alẹ́ mi ti ń lọ. Ah. ẹ má I don't understand you at all. You don't understand, Abi. You won't understand. but only ẹ understand? Kilo wa wà láàrin ìwọ àti Diolamo Mama Wash? Diolamo Mama Wash. Kilo wa wà láàrin mi Oh! Ṣé o ti rí bó ṣe wà lásìkò mi? Mo ò fẹ́ kó tíra láti parọ́ kọ̀ọ̀kan fún Don't just try to lie to me. listen to my own side. Oh, o fẹ́ ṣàlàyé o fẹ́ tẹ̀ láti sọ fún mi pé ṣé èṣù ni àbí èṣù ló tiẹ̀ ló jẹ́ kó fún lóyún èṣù ló tiẹ̀ ló jẹ́ kó fún lóyún èmi ti mọ̀ wípé ẹlẹ́dẹ̀ yẹn ọkùnrin tí ó ṣàǹbù tẹ́lẹ̀ àkìtọ́ jì sílé olówó ẹ̀ ni ah, lásìkò mi listen and listen good ah, sórí ilé ìtọ́jẹ́ yìí wọ́n ló ṣerú ẹ̀ mọ́ máa jẹ́ kí ilé kò gbóná mọ́ ẹ̀ ah, máa dọ́rùn mọ́ ẹ̀ mo ti kú púpọ̀ lásìkò ọ̀fẹ́ ló máa tún àgbàyàn ìwà àgbàyàn ìwà àgbàyàn ló wá pa mi. àgbàyàn ni ẹ kí ló fẹ́ kí n ṣe ló fẹ́ kí n ṣe tó wà ní ọ́fíìsì ti wà ẹ̀ káàkiri. I am terribly sorry. I know I have made a, a mistake. Mo láti foríjì mi ni. Tó bá kọ́ tó foríjì mi, ó ṣeé ṣe kí n má rí ìdáríjì gbà lọ́dọ̀ Ọlọ́run. Èyí lè lè jẹ́ àkóbá fún mi fún àgọ́ ara mi pàápàá tó lè jẹ́ kí ẹ̀mí mi gbọ́ lọ́sàn-án kankan ọ̀bẹ mi ti gbé ọmọ lọ́wọ́ bọ́mọ fọ̀bẹ pamọ́ ọ̀bẹ ti ṣe tó máa ṣe ò ṣe yẹ ká wo kíní kan wípé orí ọmọ máa ń pe ọmọ wa sáyé ṣá ọlọ́run lè wo ìyẹn náà kó dé kí dá wa náà lò kọ́lé ayọ̀dẹ̀ sàn ọmọ jẹ náà hmm. bless. orí ọmọ máa ń gbogbo wáyé. bẹ́ẹ̀ni. àbí. ó fún rọlá tá a bá lè fa ọmọ yẹn mọ́ra ọlọ́run lè wò yẹn kó dé yẹ kí ọlẹ́ ayọ̀ kó sọ ọmọ tiẹ̀ náà let's go upstairs let's i'm sorry let's go upstairs. àìníhun ẹṣin làbùkù ẹṣin ọ̀ọ́ kádàrá ẹni kò ṣe yí kò ṣe yí kò ṣe yẹ ọ́ òjijì ẹni kò ṣe é sá fún bàtí wáyé wá mi làámi ọ̀yẹ̀yẹ̀ ò ní ẹ̀ka dára ẹni ìlà yíyọ òun ó yá kájọ kíyèsí. <laughs> mo sọ mo mọ̀ pé orí ẹkún náà ní báyìí tẹ́ẹ̀mọ̀ wàá mu bí bàtẹ́ yẹn ń wá gàrí mu ẹ oníṣègbè ẹkún yín o ẹkún alábòsí ìmọ̀ wá ni ẹ wá déètì bí bàtẹ́ yẹn ń wá òde lẹ́sẹ̀ wá déètì ẹ wàá mú abọ́ ẹ gbé kalẹ̀ báyìí ẹ wàá sún tí ó kunu rẹ̀ ẹ mú díẹ̀ ń bẹ̀ ẹ bí yòókù wẹ̀ só ti yé yín níwọ̀ níwọ̀ tó jẹ́ pé bí máa ń bá ọ sọ́jú bẹ́ẹ̀ lọ ọmọ tẹ́wọ́ fẹ́ ọmọ tẹ́wọ́ fẹ́ bí ẹni pọ̀ ọmọ nǹkan kan ló délẹ̀ yìí o ló délẹ̀ yìí o wo ọmọ ẹ̀gbọ́n tèmi nǹkan kan gbọ́dọ̀ ṣe o nǹkan kan gbọ́dọ̀ ṣe o afúnṣọ́ ni nǹkan kan gbọ́dọ̀ ṣe o mi ò ní sọ fún ọjọ́ bá ń lọ fàkátì. bàbá ọkọ mi ẹ wo ó jẹ́ ẹlẹ́dàá yìí tó mi ò mọ kankan pa ẹ̀ ah, ṣé màmá farapamọ́ fún yín ni òkú ṣàdé farapamọ́ fẹ́ tó máa wẹ̀ ẹ wo èrè wo ló wà nínú ẹ pé kébi máa pa mí kí máa pọ́wọ́ la mi ò lè parọ́ fún yìí ẹni ò náà sọ kankan fún mi kò sọ fún mi mi ò lè parọ́. yóò ṣe sọ fún wọn yóò ṣe sọ fún ọ ṣe bí wọn náà ní tẹ̀lé bẹ́ẹ̀ jọ lọ ni bọ́ọ̀ bá ń lọ gbígbá yọ tẹ̀lé ọ bọ́ọ̀ ń la wo yọ tẹ̀lé ọ sọ fún mi pé ibi tó bá gbẹ́sẹ̀ báyìí tó bá ti gbé kó báyìí nǹkan lọ́mọ ń gbẹ́sẹ̀ sí báyìí sọ fún mi pé ń dárìn wá sọ fún mi pé kò ṣe wọn lọ fa ọmọ lẹ́sìfù lọ́wọ́ ah. ìwọ tó bá tó bá mọ̀ ń parẹ̀ ṣé pé ah. tó bá mọ̀ ń pẹ̀ ah, ikú wọn sọ̀rọ̀ balẹ̀ lọ́wọ́. bẹ́ẹ̀ ni mo dẹ̀ bí lọ́wọ́ Déọlá kàkà kó dá mi lórí náà ló wà látàná tí sọ kankan fún mi. wo nítorí ọ sí nítorí ọmọ tẹwọ sí kọ̀ọ̀kan èmi nítorí mọ ni pé ayé ọmọ yóò o ayé ọmọ yóò o ẹ̀ ń bọ́ ń wo ohun pé gbogbo fojú sí fojú àti o kò sí o. èmi ń bèbè òkè ṣoníranu mi o oṣù bẹ́ẹ̀ mi ò rírì tó da ẹ mọ mi dáadáa. èso níranu àbí kí ló sọ níranu. mọ́mọ́ èso níranu èso níranu ṣé kìí ṣe pé ní ìwọ gan fúnra rẹ ní nígbà tí ọ̀fẹ́fẹ́ gbọ́n mi ṣé kìí ṣe oyún kìíní búkú ìlò nígbà tó fẹ́fẹ́ gbọ́n mi. oyún tí mo nígbà yẹn kì í ṣoyún ọmọ àlè ẹgbẹ́ yín ló fún mi lóyún. ẹ̀yà wá fò kásí ọlọ́wọ́ ńgbà náà kó tó wọlé oyún kan ló fi wọlé ńgbà náà ìjọ kò gbọdọ̀ sọmọ yìí o wọ́n mọ̀ tọ́ wọ́n mọ̀ tọmọ bígbà tẹ́yàn tẹ́yàn bí ọmọ labí kejìlá rí ọmọ labí kejìlá rí a sì mọ nǹkan kan ṣe kí làwọn mọ̀ ṣe nulẹ̀ bàbá gbégbá àmọ́ gbé bàbá wo àmọ́ gbé bàbá sọ yín gbayín sọ kankan ẹnu wa rùn bàbá sọ ẹni o sọ̀rọ̀ nbẹ ọ̀tọ̀ ni lẹ̀kùn yàrá bíi tásílẹ̀ ọ̀tọ̀ ni yàrá bíi tẹ́ẹ̀mọ̀ wọ̀ bóyá kẹ́ẹ̀sì gbàmí ìgbà tẹ́ẹ̀mọ̀ sùn sórí sí àkáàkiri bí ọmọ tí à ń jẹ káàkiri tọmọ ló la rí o ti kọ ọmọ lọ́yọ̀ láyé o tìyín náà sì ń bọ̀ o torí mo mọ̀ pé lọ́gbọ́tẹ̀ ń dá síbi kan o mo mọ̀ pé lọ́gbọ́n tẹ̀ ń dá o àti yín sì ń bò lọ́wọ́ ni o yóò padà tún yọ̀ kan o nonsense. Ah, èmi diola ṣùgbọ́n yé mi lóde sórí bó ṣe ṣe mí tí bó ṣe já mi sí ìhòhò ó wá sọ mi di gbá ìṣọwọ́ ó sọ mi di gbá àkọlẹ̀ lóṣù bàbá ọkọ mi. diola ṣe yẹ kó parọ́ fún mi ṣùgbọ́n olókè mi lẹ́yìn mi ò lè jọ́jọ́ ṣùgbọ́n tó lọ ló fún ẹ lóyún ẹ chief. ẹ kúta. ẹ bàbá. àyàn bẹ ń di géètì o. àlọ́ àmbẹ̀. ah yawọ sí. a ní o ṣí géètì ẹ. ẹ yín ni ẹ ó dáa Dada mọ ni. ọtún bá ń kọ. Ah, ṣáàmà mi ó wà lóde. ṣé kò sí yàwọ̀s ibo ló dà. dàbí ti báwo. tálẹ̀ béèrè. tàǹbà tún béèrè mo fẹ́ràn ọ̀túnba ni. ọ̀túnba ẹ ah, ẹ lè rí wọn. Ah, kí ló ń kó kí ló ń ṣe ẹ ṣé o mọ̀ bí mọ́ ni èmi yàwọ̀s. <laughs> torí yàwọ̀s yìí gan máa ṣe kinní mo mọ̀ yín ṣùgbọ́n ẹ lè rọ́gà torí ìsọ̀kùsàn tọ́gà fílẹ̀ ni pé gbogbo ẹbí yín pátápátá àwọn ò fẹ́ rí ní ẹnìkankan látàánú yín àti ibi iṣẹ́ ni o àti ilé ni o wọ́n láwọn ò fẹ́ rí yín mọ́. ẹ ṣe bẹ́ẹ̀ mi náà sọ wọn ṣáà sọ pé èmi èmi ìyá wọ́ọ̀ṣù mo fẹ́ rí wọn jẹ́ kí n wọlé kí n lọ rí wọn. ẹ lè rí wọn ẹ bá ẹ bá ẹ má yẹ kí n mi o ah. ẹ má jí mi lọ́wọ́ sẹ́ẹ̀ mi o tí n bá gbé yín mo lè ju yín lọ. Ah, kí là ń kó ṣé ìpè wọ wèrè. èmi bẹ́ẹ̀ ni wọ́n ìyàwó rẹ̀ tó bá jẹ́ kí n rí ọ̀túnba lẹ́rọ̀ máa rí wọn lẹ̀. ọ̀gá ọ̀gá wọlé lájú nìyí sọ́sọ́ tán ọ̀padà jẹ tán tó jẹ́ pé ọ̀gá gangan àwọn ní ẹ̀fún mi ní ìsọ̀ọ́sọ̀ ẹgbẹ́ àwọn ò fẹ́ bí wọn gangan. o ti padà jẹ tán. ó ti yé mi. sẹ́bàtì ni ọmọ bọ̀ ọ̀yà mọ̀ ọ́ lẹ̀ pé ọmọ lọ mọ̀ ọ́ lẹ̀ pé ọmọ lọ. sẹ́rí pé ìjà olówó sẹ́rí pé sòrò ó gbé báyìí. ìwọ fapádà. àwa wíta ìwí ẹnìkan mọ̀ fẹ́ èbó yóò mọ̀ fi fọṣọ ní àyìn yóò lóun ṣe wọ́símà yóò mọ̀ tàn wá jẹ. kí ló dé sit down kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ọ̀túnba tó bá sọ wípé omi ló máa ṣẹ̀dá jiná má má jiyàn lẹ́yìn tó jẹ́ wípé ojoojúmọ́ ayé mi mo fi ń ṣàdúrà fún torí àṣàyàn tí mò ń jẹ lọ́dọ̀ yìí ọ̀túnba ṣe yẹ kó jẹ́ yìí mo ṣe yẹ kó jẹ́ yìí. kí ló ṣẹlẹ̀. Ah, nǹkan tẹ́ ṣe ò dáa kí ló ṣẹlẹ̀ ẹ tún díbọ́ fún mi ẹ díbọ́ nípa ìmọ̀ kan tó ṣe rárá. all right um, mama adiola lákòókò náà gbọ́n tó sọ òótọ́ ni kò sí rọ́ńbẹ́ bọ́n mo fẹ́ kó rántí kíní kan dájú ẹ jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. pé kí ni ọ̀túnba. o ṣe o mọ̀ pé tí nǹkan bá ṣẹlẹ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ ló ń bẹ̀ tó pé tí rẹ̀ bá ṣẹlẹ̀ sí tí ò bá mọ pẹ́ dú ọ̀nà ibi tí nǹkan mi yẹn lè gba ṣẹlẹ̀ sí ó lè burú jù bẹ́ẹ̀ lọ pé ọmọ ẹ lóyún ó lè jẹ́ pé mo sọ wípé mi mo lóyún ó yẹ kó jẹ́ ká dúpẹ́ ni tó bá lọ lóyún fún àwọn ọmọkùnrin àwọn ọmọ oníṣòkòtò tínrín yẹn wá tó máa sọ pé àwọn kọ́ làwọn lóyún kí ló fẹ́ ṣe fún ọ̀túnba kí lè sọ lẹ́nu tí ò dùn lẹ́nu yìí léyìí tọ́pọ̀ mi rí gẹ́gẹ́ bí bàbá ṣé ìpinnu mi lórí bí ọlá ni ọ̀túnba ah, ṣó yẹ kí ìyàwó ti kó bá túbọ̀ rù sẹ́pẹ̀ ni ẹ̀yin náà mọ̀ pé gbogbo ìyà tí mò ń jẹ lórí bí ọlá ni ẹ̀yin wà kì í mọ́lẹ̀ ẹ kú lóyún ẹ wá ní kí màá dúpẹ́ ètò ẹ sọ fún mi ṣó yẹ kí ìran mẹ́ta máa tó sí ni ó sì rèé. òṣì ti dókun. lọ́dọ̀. òṣì mama adiola sori one thing tí mo fẹ́ kó mọ̀ rẹ̀ tí alákìsà tó bá sáré wọ ilé olówó tí ò bá rí gbà lálọ ó máa rí gbà lábọ̀ òjò tó pààyàn omi pé òjò ayọ̀ ni òjò tó pa ẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí òjò ayọ̀ ni èmi náà dẹ̀ ti ní ètò fún adéọlá. ẹ̀yin ní ètò fún. bẹ́ẹ̀ni. irú ètò wo nìyẹn. o ṣe ṣé orí àkọ́kọ́ náà mo fẹ́ kó kọ́ ọmọ kìnní kan fọkàn balẹ̀ ìyàwó mi ti mọ ohun tó ń ṣẹlẹ̀ yìí o ìyàwó mi dẹ̀ ti rẹ́ẹ̀dì láti accept dé ọlá gẹ́gẹ́ bí ọmọ ẹ̀ ó ti gbà pé ó ti níyàwó nìyẹn ìyàtọ̀ fún yẹn tíjú ọlá bá ti ń bímọ tán báyìí ló máa gbéra kó nàìjíríà ìsáàdà kó máa lọ sí US tàbí Germany and wàá máa lọ pẹ̀lú ẹ̀ láti lọ́ọ́ máa bá tọ́jú ọmọ ni these are the plans tá a ní fún tèmi ìyàwó mi dẹ̀ ti jọ agree on it. Oh. Eh. so eh? àmọ́ nǹkan tí mo pinnu fún ọmọ mi kọ́ lélẹ̀. amadiola ó dùn mí ó dùn mí kọ́. this is a new beginning of another era in your life. Oh, mm. Oh, o regret ẹ̀. Mo gbọ́ yìí, mo gbọ́. Ẹ ṣé o, iṣẹ́ ibi tẹ́ bá mi dé ẹ ṣé. Ọ̀rọ̀ àwọn olówó asọ̀rọ̀ àná bá mi kò ju mo tó mọ ni wọn o. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń fi ẹ̀jẹ̀ dúdú sínú báyìí, wọ́n sì mọ tuntun funfun jáde. Ibi tí mo rí olówó tán dé mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àdàbà ni wọ́n tí ọ̀nà ní àkùngbẹ́ tẹ́gbẹ́ bí iná bá jó báyìí ẹyọ kó rèé ó fò lọ ni mọmọ tí mò ń sọ o mọmọ tí mò ń sọ. Eh, ṣùgbọ́n àsọ̀rọ̀ṣẹ́ tí kì í sọ̀rọ̀ dànù ni ọ̀túnba o wọ́n yàtọ̀ sí gbogbo àwọn olówó tí mo ti rí o and um, nǹkan tí mo mọ̀ dájú ni pé the only thing tí ọ̀túnba bẹ̀rù jù láyé hmm. ni àdéhùn. àdéhùn ọ̀dà eh. hmm tọ́ba ní ọ̀tọ́ba aládéhùn bọ́ọ̀ bá gbọ́ tèmi èmi gbọ́ tiẹ̀ ṣùgbọ́n èmi náà ń sọ̀rọ̀ nínú àwọn ìrírí tí mo ti rí ni mo fi ń sọ̀rọ̀ ẹ kí wàá ní tí ẹ̀yin ọ̀túnba sọ gangan tó ṣe bí àdéhùn pàtó mo fẹ́ gbọ́. wọ́n sọ wípé gàdàgbàgàdàgbà nílé wọn ṣí sílẹ̀ fún ọmọ mi àti èmi wọ́n dẹ̀ ti jẹ́ kó yé mi pé tó bá ti bímọ tán hmm. pé àwọn ṣetán láti ràn lọ sí òkè òkun ó ní kí n fọkàn balẹ̀. má bínú mo rí pọ́ǹtì kan nínú tó sọ̀hún wípé gbàgàdà gbàgàdà. bẹ́ẹ̀ni nílé wọn ṣí sílẹ̀ fèmí àtọmọ mi. gbàgàdà gbàgàdà ní ilẹ̀kùnlé wọn ló sílẹ̀ fún ìrẹ àti ọmọ tó lóyún ní ọmọ rẹ. wọ́n ní ká má bẹ̀rù pé ká má fòyà. ilẹ̀kùnlé wọn tì mí mi rárá bàbá ọkọ mi ṣé bẹ́ẹ̀ náà ni bàbá ọmọ ó ṣí sílẹ̀ fẹ́yìn náà gbogbo náà ló ṣí sílẹ̀ fún. ẹ lọ́wọ́ kò mí ò tiẹ̀ tèmi ò tiẹ̀ nídìí àmọ́ sọ mọ̀ pé gbogbo nǹkan ló ṣe é gbà o ẹlẹ́nu rúrùn ló láàmú ìyá rẹ o sọ mọ̀ pé ọmọ ẹ̀gbọ́n mi ọmọ mi ni o. ọmọ yín náà ni. ọmọ pọ́nmọ ẹ̀gbọ́n mi ọmọ mi ni. bẹ́ẹ̀ni. ó ti tán ó ti tán nígbà tẹ́ pé gbàgàdà gbàgàdà kò sí wàhálà kò sí wàhálà bẹ́ẹ̀ bá ṣe lọ́ọ́ dáa náà ni ó dáa kátẹ̀ wàá gbà pé ìyún lọ́ọ́ bá wọn ìyàwó wọn gangan yìí ìyàwó ọ̀túnba kí ni ìyàwó wọn sọ. ìyàwó wọn sọ nǹkan kan èmi nígbàgbọ́ wípé bí àwọn ti jọ sọ láàrin ara wọn kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo àdéhùn yẹn fèmí wọ́n ti sọ. àdéhùn yìí náà ni pé àti ẹnìkíní wọn tẹ́ ẹ bá sọ̀rọ̀ àti ẹnìkejì tẹ́ ẹ bá sọ̀rọ̀ kò wá sí nǹkan kan tó fẹ́ dàbí pé ó fẹ́ ní í ṣe pẹ̀lú bíi káàsì. káàsì. Hmm. Oh owó. ó ní owó ló lè ṣe owó gangan ní kókó. ẹ̀yin náà mọ̀ yín pé nǹkan tó gbé mi lọ sílé wọn kì í ṣe nǹkan tí inú mi dùn sí nǹkan ìtinilójú ni so kò dẹ̀ tún wà proper fún mi kí n ṣe máa sọ pé kán fún mi lówó mi ò mi tọrọ owó lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ náà dẹ̀ fún mi lówó. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìyàwó tí ẹ jẹ gbogbo wa Ọlọ́run sì ní fìyà jẹ gbogbo wa àmọ́ mọ ìyá Adéọlá àmọ́ tí ajé ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí tó bá jẹ́ pé ó lọ sí mọ́ lórí tó lọ dàbí pé fẹ́ lọ dalẹ̀ yóò dùn mí gan o torí mo mọ tí mò ń sọ o èmi mọ tí mò ń sọ o àwa làwa ń gbàgbòrò là ń rìn gbòrò kiri àmọ́ àwọn nǹkan táwọn èèyàn ń sọ fún wa lórí ọ̀rọ̀ ọ̀túnba o wípé jẹbùdànù lòun àtìyàwó rẹ̀ wọ́n máa ń bù fún ìyàbá ẹ̀ ni o wọ́n ní afúnilóúnjẹ mọ́wò bẹ̀ ni wọ́n o mọ́ mọ́ o mọ́ mọ́ o mọ́ mọ́ o mi ò lè yàn yín jẹ bó ṣe rí gẹ́lẹ́ ni mo ti ṣàlàyé fún yín ìfi kankan pamọ́ kúrò mi yọ nǹkan kúrò nù. no problem no problem no problem. bàbá ọkọ mi hmm? ah, ṣé fẹ́ fi náà sí ni mọ́tẹ́ kì í ṣe ṣanko mo ti máa ń sọ fún yín mo ní kẹ́ yé mu sìgá mọ́ kódà ewu wọn tó ṣe sìgá náà wọ́n kọ síbẹ̀ o wọ́n ní smokers are liable to die young ó lò ní yẹ ẹ̀kọ́ ẹ̀kún kékeré o ẹjọ́ ẹ má mu sìgá mọ́ ẹjọ́ ẹjọ́. kí n má mu sìgá ẹ má mu. o ò rówó gbàgbọ́ láti ibi tó lọ kí n tó má mu sìgá kúkú mú ọ̀bẹ ń kí sìn kó fi fún mi kó fi dú mi lọ́rùn. ó dáa èmi ni láìpẹ́ tó dá yọ̀hún ọlọ́run kúkú mú ọyìn yọ̀ǹgì mọ́ àbí sẹ́mo yọ̀ǹgì ni àmá yọ̀hún. àwọn tí ò tó yìí gan náà ẹ máa mú. mo fi ń pa pínpín ni o ẹ lọ́wọ́ nǹkan dáná ẹ lọ́wọ́ nǹkan dáná. ṣe the promise making through the day. oh for sure um, ọ̀rọ̀ mélòó máa sọ tí màá máa parọ́ fún ẹ tí n bá ti dé ọ́fíìsì màá kàn ṣe mítìn fast tí wọ́n ti parí mítìn yẹn báyìí máa excuse àwọn tí mo fẹ́ bá ṣe mítìn yẹn máa dẹ̀ sọ gbé. all right all right no problem ẹ kì í yọ̀ǹda yín torí àtètè ló la tètè dé. okay okay uh, bóyá what we do is jẹ́ kí n gbé ẹ dé junction. all right tí n bá gbé ẹ débẹ̀ wàá sọ̀kalẹ̀ wàá mú bike. okay yẹn right better. and. Uh, all right. Mm ó bí ẹ wà sọ́la yóò lágbára náà wọ́n fún ẹ bí ó bí ẹ bí ó bí ẹ. ọmọ mi dà ibo lẹ gbé ọmọ mi pamọ́ sí ẹ̀dá mi gbé jáde ah bàbá ọkọ mi wọ́n máa wọ̀ mí náà wọ́n máa sọ̀rọ̀. àwọn ṣe ní wò wọn ṣe ní wò wá ràn nígbà tó yẹ pé ọmọ tí wọ́n ṣe ẹ wo madam madam ẹ bá wa béèrè lọ́wọ́ ọ̀gá níbi tí wọ́n bá gbé ọmọ pamọ́ sí kí wọ́n sọ o ṣe mọ̀ pé ẹyẹlé ní bá wọn tàn tẹ́lẹ̀ ní ìsìn tádìí ẹ ti débẹ̀ yìí ó ti yíwọ́ o ó ti yíwọ́ o ẹ sọ bí dábàá gbọ́mọ sí fún wa o. ẹ jọ nítorí Ọlọ́run màmá wash ṣé wọ́n sọ fún yín pọ́kọ mi òun ló gbé ọmọ yín pamọ́ ní àbí báwo ni. Ah. Ah. madam ẹ wò mí dáadáa o gbogbo àpọ́nlé tó wà láyé àtọ̀ ni mo lè fi yàn àmọ́ tí ẹ bá dá sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹ máa gojú yín máa rí yín fi máa wọ yín lẹ̀ tuutu ah, ṣé bí ìṣojú mi gangan ni ọ̀tún bá ṣe pé ọmọ mi lánàá tó lọ́fẹ́ lọ́ọ́ ra nǹkan fún un àlọ́ ẹni mo ní mi ò rábọ̀ ẹ̀ ẹ wá ní pé kí ni pọ́kọ yóò mọ̀ ẹ jẹ́ náà ní gbọ́mọ mi jáde. inú ẹ̀gbọ́n nǹkan tí wọ́n sọ báwo lọ̀rọ̀ ṣe jẹ́ because lánàá yẹn lóòótọ́ ni mo ń pè ó fẹ́ lọ ra nǹkan bí kan ni mo dẹ̀ drop ẹ̀ síbi tó ti máa gun bike torí èmi ní meeting kan lọ́fíìsì mo wá ní tí bá ti parí meeting yẹn màá padà wá gbé ìgbà tí mo lọ síbi tí mo tó sọ pé òun lọ yẹn ìgbà tí mo débẹ̀ pé kí n lọ gbé mo sọ wípé àwọn òrí tí ì débẹ̀ and bó ṣe rí nìyẹn bó ṣe di pé sọ pé àwọn òrí ni òkàn ìwà yé mi mm, mm. my thinking ni pé bóyá o ti padà sílé ni. èyí mm. ah, náà gbọ́ nǹkan tẹ̀ sọ ṣé bèjì tó débẹ̀ ni. ẹ mo drop ẹ síbẹ̀ èmi dẹ̀ lọ sọ́fíìsì fún meeting tí mo ní ni. ẹ madam ẹyin náà bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn ṣé bẹ́ẹ̀ jọ débẹ̀ lánàá ni ah. Ah, ẹ sọ fún mi àjẹkẹ́ lánàá ọmọkúnlẹ̀ ni sábì mo gbà jẹ́ dókẹ́rẹ́ ló pọ̀ bẹ́ẹ̀. yọpa yọpa di ẹyin. ẹ wo ẹ bá mi wọ́mọ̀ mi. mr kòlẹ́rọ̀ ìbọ̀kùn ilẹ̀ yìí. ẹ̀rọ wo ni o ní ẹ̀rọ wo ni o ní ẹ má kún mr kòlẹ́rọ̀ mi o ebi ẹlẹ́rọ̀ le ẹ kẹ́rọ̀ wa ẹ kọ́rọ̀ wa ta ẹ má lọ kẹ́rọ̀ wa nulẹ̀. mama diola ẹ jọ torí Ọlọ́run ẹ fara balẹ̀ nǹkan kò ní ṣe ọmọ yín lágbára ọlọ́run ẹ máa rí. ẹ jọ mọ̀dà ẹbẹ̀ ò lè ń bẹ̀ mí náà pé kí n má bínú pé kí ni mo ní ọmọ mi sọdẹ̀ sí pé kí n má bínú. Ah, kò dùn mí fún yín ìjọba yìí tó bá nílùú ẹni kò lè mọ yìí ẹni bẹ́ẹ̀ mo sọ fún yín ẹ bá mi wọ́n bọ̀ mi ẹ̀yin méjèèjì ẹ bá mi wọ́n ẹni sẹ́yìn gbé pamọ́ sí. ẹ jáde ọlọ jalo jalo jalo délẹ̀ délẹ̀ ẹ má gbọ́ mi jáde. sẹ́wọ́n rí ẹ wò mí dáadáa ẹ wo ojú tèmi kẹ́ tó mi wo mo fún yín ní ọjọ́ méje péré jọ́ méje tó bá lé tẹ̀ bá provide ọmọ wa yóò le gan. ọjọ́ méje ti pẹ́ jù twenty four hours mo fún yín ẹ̀rọ kọ́ ló jẹ́ bẹ́ẹ̀ ẹgbẹ́ mi wọ́n mọ̀ mi jáde ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ pẹ̀lú padà ń gbówó àgbàdo lọ́wọ́. àárọ̀ máa ń bọ̀ wá gbọmọ ìyá lọ. ọ̀rọ̀ ọmọ lára ìyá o kò má kéré o kán lọ má jẹ kọmọ wá sọnù màmá ni ibi tó ti gbé wọn wá la ò mọ̀ o. kẹ́ mọ́ lọ kán ah, bá ń ṣiṣẹ́ kẹ́ mọ́ jẹ́ nǹkan lọ́lẹ̀. ẹ ṣe bá ẹ ṣe bá náà ṣe ṣé mo ti jẹ́ lówó kan rí tẹ́lẹ̀ ni ṣé mo jẹ́ lówó kan rí tásọ tán ọ̀rọ̀ jẹ kí ni mo ṣe yí báyìí náà ṣe é sí èrè sá ṣe é yàwó rè mọ́ tilẹ̀ sá àṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ nǹkan nù bẹ́ẹ̀ tán tán fún yín lówó ni owó lé mọ́ yín o owó lé mọ́ yín ládùúgbò ń ju o ẹ kini ẹ sẹ́mi ni màá sọ yẹn tí ẹnjìníà ò fún yẹn ni ẹ ẹ mọ bẹ́ẹ̀ sẹ yanjú ẹ láàrin ara yín kẹ kó lórí fóònù fẹ́mi adarada ẹ ẹ yanjú ẹ kini tèmi ẹ bó sì kó ní kini fún mi. bó ni. a ti bẹ̀rẹ̀ audition náà ní kẹ́ẹ̀dé ká tó ṣe audition náà. ìyá àwọn tí wọ́n dúró yìí mm-hmm. àwọn tá a la fẹ́ ṣe tẹ́sì kí ni tèmi àti ẹjọ́ sọ fún un ní gbogbo àwọn ilé hmm. kí ló dé àtàwọn obìnrin yìí náà. ẹ á sọ a sọ pé a gba dẹ́fà kan àti pa kan àbí kó jẹ́ sẹ́kítírì hmm. a sì nídìí ọmọ ọ̀dọ̀ kan àmọ́ kò lè jẹ́rú àwọn báyìí lọ́mọ ọ̀dọ̀ sóti ṣe ẹni tẹ́ béèrè wọn àbí ká máa sọ. ṣé bí wọ́n ti bẹ̀rẹ̀ ó yẹ máa ṣe bọ̀. láti bí kí ló kọ́ ti. ẹ ẹ ara sá kí ló béèrè lọ́wọ́ rẹ̀ kí lorúkọ ẹ ń ṣé ń ra ẹ ni. bọ́lájí lorúkọ mi. bọ́lájí bẹ́ẹ̀ni. ọmọ ìlú wo ni. ah ìjù ni <laughs> ìjù londo kí ni àwọn bí ń ṣe omi mo kàwé gan mo kàwé gan kí ti àwọn ọ̀rẹ́ ra lí jù pátápátá náà máa ń sọ ibo ló ti rórì bọ́lájí ibo ló ti rórì mo mọ̀ wí mo mọ̀ ẹ̀dẹ̀ aṣèfọ̀ mo kàwé nìkan mo lè gba sàtífíkẹ́ẹ̀tì mo ti kókó ọ̀gá ìgbòdògbòdò kìmẹ́ ẹ ó ti kó kinní fún mi mo pé wọ́n ta kéde àgbáyé. ọmọ ìbúlẹ̀ pé ayé ní ìsìn náà. ìjù ni lóńdó. aginjù. ìjù. sẹ́lù ah, náà ni ìjù ni. ìwọ gan nígbà tó fẹ́ wá ṣé ṣé kò yẹ kó ọbẹ̀ tí yóò mọ̀ bá ọ translate ọ̀rọ̀ rẹ wá ni. Ah, ní mo rò pé dínkù ní ìlẹ́bí pé níjù aginjù lè mímọ̀ tí wọ́n mú ọmọ mi mọ̀ pé o kọ̀ lóyún gangan ni ẹ mọ tí ó ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo ẹ ṣe ń sọ gbogbo ẹ náà dandandan tẹ́ ń wí gbogbo ẹ mọ́ra wọn kété kété kété ìlú kété ìlú ẹ máa nìtò ta tó bá ti já, jẹkẹ mọ ẹ má ti lọ ẹ dúró ni o. ẹ̀yin ní gbádùn kẹ́dùn kọ́ wọn lọ́sọ̀ọ́ tí sọ́fà wọn yòókù mi mọ wọ́ọ̀ wẹ̀ bí odó yán. ẹ̀yin kí lorúkọ yín. ṣeun lorúkọ mi sọ. ṣeun ṣeun lorúkọ yín ìwé mélòó lẹ kà ná. mo ní bsc sá. bsc. bsc. ẹ ẹ lákun ẹ mọ̀ bínú ọ̀gá ṣé ẹ mọ̀ kan tí a mọ̀ sí fún ọ tẹ ti ń béèrè lọ́wọ́ irú tán láwọn lọ ká mọ orúkọ ibi tó wà àti orúkọ tíṣà kọ́ wọn gangan wọ́n lè fẹ́ fẹ́ dàrú wọn. ṣe bí òjòrò. bnc ṣé yunifásitì náà ni wọ́n ti ń kà yín. bẹ́ẹ̀ni ui. ó tún ní ndla e náà. dnla e kọ nafdac number ni wọ́n ní lórí burúkú yọmọ wẹni ẹlẹni láyà yọmọ fi wo kíni nafdac number wọn. yunifásitì náà ni. Ah, dúró náà máa dà kí ni gbogbo ìtumọ̀ gbogbo ilé kí ni ìtumọ̀ ẹ̀ ṣára interview náà nìyẹn ni. irọ́ òun kankan lè mọ yín wọn ní ibi. ìwọ lè máa lọ́ntì ẹ̀ ṣe bí bncc e lọ́dọ́rí. bẹ́ẹ̀ ni sọ. ẹ máa lọ́ntì ẹ̀ dúró síta. ẹ ń bọ̀ wá rí hmm. ẹ̀yin kọ́. kí ni orúkọ yín. Victoria ni sá. Victoria. Yes, Victoria ọmọ ìlú wo ni. ọmọ Cross River ni mi sá ọmọ cross river ni. bẹ́ẹ̀ sà. nílùú gangan ní cross river. Calabar ni sà. ọmọ Calabar ni. bẹ́ẹ̀ sà. ẹ láìka jánu àti kínní ẹ láìka já. ọmọ n tán sọ ni ọdọ ọgì ọdọ ọgì wọn fẹ́ràn ọdọ ọgì. etí ọba ẹ pọn mi wá. ìwé mélòó lẹ kà o. bẹ́ẹ̀ sì mo ní sà University of Ekiti State. again. bẹ́ẹ̀ sà. ah ẹ dàkún sí bsc nìkan ní ẹńtà ní yunifásitì ni. ṣé mo yẹ kó o sọ pé o lè ṣe iv ṣé mo lè ṣe iv ẹ bá dáa ló ń darí o lè ṣe iv mọ òwe owó rẹ. rárá o èmi ò ní hiv o. etí ọba ó mọ túmọ̀ hiv ni virus ló ń jẹ́ bẹ́ẹ̀ àrùn kò gbóògùn. Ah, ọlọ́run ní jẹ́ omi ọmọ yìí. má dà lóhùn hmm. ẹni tó bá graduate ní hmm. yunifásitì ló máa ń gbà. Ah, ẹ sọ rire ẹ sọ rire ajẹgbẹ ọdà ọ̀dọ̀ àgbà náà ẹ lọ dúró síta. nígbà tó ti ní díẹ̀ sí sí máa lọ ìwọ. ẹ ń bò lẹ́yìn tí ń tajà o. bẹ́ẹ̀rẹ̀ ni wọ́n ti ń tajà. rárá mi tajà o mo lọ sí IMG primary school. ń gbọ́. IMG primary school mo dẹ̀ lọ sí yegide girls. ye. yegide girls school only girls bẹ́ẹ̀ ni mo lọ sà. nígbà tí wàá kó ń bẹ́ẹ̀ mo lọ gba ọ́fíìsì sí aránṣọ mú wáṣẹ́ káàkiri náà ní ṣọ̀gá. ẹ wá sẹ́wá dọ̀ mi bóyá sẹ́lẹ̀ yìí náà wá wá pẹ̀lú bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ̀yí náà ẹ jẹ́ wọ́n. a ah, ah, yí bá wo. wọ́n ní ẹ̀yí eh, ẹ̀yí yí eh, bá wọ. ó yà wèrè ni. ẹ ṣàkíyèsí sí ọ. mo wò pé lórí plọ́ọ̀tì mélòó lè yan fẹ́ kọ́ ẹ́stéètì sí tírí síta ló gbé wọnú yàrá. bẹ́ẹ̀ sọ́hun. sori pé o ti fún iṣẹ́ balaye. bẹ́ẹ̀ sọ́hun ẹlẹ́nu bíi ẹnu kojú. orí yẹn ti yí. ẹ ọ̀gá ṣé n kó tọ̀dọ̀ mi náà. kó kẹlẹ kó báńkó báńkó. ẹ kó dání ẹ kó dání ẹ kó lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe kó lọ́wọ́ ń so ti yẹ yẹ ẹ kó lọ́wọ́ bá ń ẹ lọ́wọ́ bá ń ìṣẹ̀lẹ̀ lẹ́ ń wá kiri ẹ̀yin sì ń dúró ni. ẹ kó sí bọ́tà ẹ kó sí bọ́tà ẹ kó sí bọ́tà. ẹ wọ ma lọ ná kí ni wọn náà ń wò mí. ẹ kó sí bọ́tà ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí àtúwọ́jà tẹ̀yìn ráì mọ́ mi ó yá àti ẹ̀gbìyànjú ọkọ̀ mọ́kì òfin ọmọ etí ọba. ẹ olúwa mi. ẹ dúró náà kò sẹ́ni kankan tó fura sí nǹkan kan tó kọjá lọ fìyàm ṣé tó tó kọjá bọ̀ fìyàm ẹ ẹ rí nǹkan kan. àwọn oríṣiríṣi ọkọ̀ ní lọ tí ń bọ̀ ọkọ̀ ń lọ fi àwọn bọ̀ fi àwọn. gbẹdẹ sọ̀n gbẹdẹ sọ̀n sọ̀rọ̀ ọkọ̀ wọn ní lọ fi àti lọ fi à ṣé ẹ rí kíní kan bí bí ikọ̀ jàlùjẹ̀nu kọjọ kọjọ àwọn ọrùn mọ̀lẹ̀ báyìí ẹ ẹ yẹ ẹ rí ni sójú mi wá ń tàn mí jẹ ni sójú tèmi bẹ́ẹ̀ tán ni dẹ́kun páàkì páàkì orí ọjọ́ tó ṣe yé ṣe páàkì páàkì páàkì páàkì páàkì ọ̀rọ̀ mi sẹ́ àbí mi ni ọ̀rọ̀ rẹ kò sí ìṣẹ́. mọ̀dáràn. ọ̀gá ọ̀gá ọ̀gá wọ́n ìjà kẹ́kọ̀ọ́ ṣì wájú mi ó ṣàlọ́ kò mo ní kò jẹ́wọ́ kò jẹ́ ogbon kan tó gbé ìkọ̀kọ̀ rẹ ṣe jẹ́wọ́ jẹ́wọ́ ẹ̀rí wọn ẹ̀rí wọn ni ah! mo jẹ́wọ́ mo jẹ́wọ́ ọjọ́ kí ló ṣẹlẹ̀. olórí burúkú kan ló kọlù mí lọ́dọ̀ mi mi nu olórí burúkú. àbí olórí burúkú tó kọlù yín kẹ̀kẹ́ náà. wèrè kọ́ báyìí ni tó ń jábọ̀ bí mi ìmọ̀ bí tó ti ń jábọ̀. ọ̀gá àti a. ọ̀gá lórí ibú adé àfúnyín pọ̀. ẹ jẹ́ àgbẹ̀rẹ̀ sẹ́. ẹ sì ẹ yà wẹ̀rẹ̀ ẹ jọ́ mi sọ́kẹ́. ló sá wa bíbà ló sá wa o ò tí ì ríbi sá lọ o ibi ìdàkọ́ lè yẹ kó o dúró sí wàá sá lọ sílé yín ni nígbà tó bá wá délé yín yẹn wàá wá tún threatening life ẹ wàá wá gba ọ̀nà ọ̀run lọ. lásìkò mi ò dé gbà mí tán látàárọ̀ tí mo ti ń bẹ̀ pé kó má já mi sí òwò láàrin ọjà mi ò mọ nǹkan kan pọ̀ ọmọ yìí mi ò ṣáà lè ró òótọ́ ńlẹ̀ kí wọ́n máa gbà mí rán sọ́rùn ètò elédè rí mi o mi ò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ ọmọ yìí. ìwọ mọ nǹkan kan pa kẹ́ni mo náà mọ nǹkan kan pa kẹ́ni kò fọrọ̀lá ó gbàgbé ni pé mo bá ẹgbẹ́ fógún ọdún mo bá èrè fún ọgbọ̀n oṣù mo ní mo mẹ́ àwọn kan ní irọ́ ni mo ń pa ládùúgbò bí mo ṣe bẹ̀ẹ́ tó. mi ò mọ nǹkan kan pẹ́ ẹ. ẹ mo mọ̀ pé mi ò kúrò kì í ṣẹ́jẹ mo mọ̀ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ìwọ ló sú tó o bá gbàgbé èmi ò kọ́ mi ò gbàgbé rárá. Òfúrọ̀lá ìwé wo ló tó nǹkan sórí ó dẹ̀ ló pọ̀ mí lé àpọ́nlé òun àdàbà ẹ̀ wo tó gbé sísè ti rún mo sì ń kún ilé ni tí n bá kún ilé ni màá ti gbá ṣòkòtò nídìí ẹ̀ màá ti bọ́ bàtà lẹ́sẹ̀ ẹ̀ màá ti fọ́ gbogbo ìgò màá ti màá fọ́ ọmọ ẹ lórí màá gún ẹ ní thirty places màá gúnra ni a jọ pàdé lọ́run máa para mi sí ẹ lọ́run máa pa wọ́n náà. ṣé lórí ọ̀rọ̀ náà ẹ bá ti ṣètò ẹ a long time ago. ọ̀rọ̀ olórí burúkú lẹ́jọ́ ṣètò ṣé torí mo ti ń wọ ẹ̀rùn ẹ̀. but n ta àjọ fẹ́nu kò sígbà yẹn ni pé orí ọmọ ló máa ń mú ọmọ wá sáyé o. má sọ bẹ́ẹ̀ mọ́ láyéláyé láyéláyé ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ orí ọmọ olórí burúkú ló ń pọnmọ wáyé orí ọmọ òun ló kàn wáyé ah wọ́n lọ sọ fún ọmọ ìgbére olórí burúkú tó fún lóyún yẹn wípé mo ti di afọ́jú àjànàkú báyìí kò sí àwo tí mi ò lè fọ yes wọ́n tún lọ sọ fún wípé kò tí ì rí ilé tó máa wọ̀ agunmu láyé báyìí máa jẹ́ kó lọ gbọbẹ̀ lọ́rùn máa fi mú ẹ̀fọn fèrè máa jẹ́ kó mọ̀ pé ayé wà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ máa fún pa ah! máa fún pa báyìí mi ò ní jẹ́ kó rí mú mi èmi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kó gbàgbọ́n tí mo sọ èmi ni mo máa pa ọmọ yẹn mo máa pa sí ẹ lọ́rùn bẹ́ẹ̀ ni mo sọ. but mo dáràn ọ̀rẹ́ nu lásán mà ní. ọ̀rẹ́ nu lásán ni kí ni ṣé bí o ti tẹ̀fẹ̀ inú ẹ̀sìn o ti ṣe ní tó fẹ́ ṣe kí wàá lẹkùn òsì tó ń sùn kí lẹkùn òsì tó ń sùn mo fọlọ́hún bẹ ọkọ mi. Ah, kò fọlọ́lá ṣé ọmọ tí mo tó ń sọ yẹ kó fọlọ́hún bẹ̀ mí ìwọ tó fẹ́ fọlọ́hún bẹ̀ mí ó yẹ kó kọ́ yẹrẹ wò dáadáa afọ́jú ẹ̀ ti fáwọn ń sìn o ojú ẹ̀ dẹ̀ ti wálẹ̀ wá jẹ́ kí n sọ kíní kan fún ẹ mo fún ẹ ní just one week kó fi provide ọmọ yẹn else you will have yourself to blame. kò parí pọ̀. kò tí ì parí kò tí ì parí tó bá máa parí wàá provide ọmọ yẹn safe and sound pẹ̀lú oyún náà tí nǹkan kan bá ṣe ọmọ yẹn wàá regret pé wálé ayé now let me remind you this àwọn tó gbé iṣẹ́ rẹ̀ fún tètè lọ sọ fún wọn they shouldn't try anything funny lórí ọmọ yẹn if they try it you see to tell the story good day. Ah. ẹlẹ́ẹ̀kẹta náà kan ní tí ìwà tóbi ní pé o fẹ́ dìde pé o fẹ́ lọ bomi sí. Mm, ẹ̀yin kọ́ ni tẹ́lọ́rùn ṣe mẹ́ta ni. ọmọ yìí ó sì gbádùn mi sórí bí o ṣe ń wò tó bá ń gbọ́ wàídì kọ̀ lẹ́rọ̀ wàídì kọ̀ lẹ́rọ̀ mm. <laughs> kó tó lè lẹ́rọ̀ rárá yóò tó méje seven. Ah, mo wá lé. irọ́ ni. ṣé ìgbàgbé promise yẹn. <laughs> ọmọ yìí gbogbo ẹ̀ ní gbóná rírí rí. ṣé ìgbàgbé promise yẹn. promise kìíní káti ẹ̀ tó mọ sọ̀rọ̀ promise jẹ́ jẹ́ ṣọwọ́ bíi méjì sí náà. promise wo ni. yé kí ni mò ń wọ̀ yìí nínú ilé mi yé yé yé yé wébi wébi jẹ́ kí n wẹ̀ dada jẹ́ kí n wẹ̀ dada ìwọ ọmọ ikọ́ rẹ̀ yé yé yé mission ẹni lẹ́yìn tó wá fún interview àbí tó ń mú gbogbo hips ẹ tó ń sọ fọkọ mi pé figure eight mi rèé o ẹ wo mi dáadáa wo bí mo yẹn rí so nǹkan tó fẹ́ wá ṣe rèé ó ti accomplish mission náà bí ó yá má bọ̀ báyìí. wọ́n ní kọ́ mọ wọ́n ní kọ́ mọ wọ́n ní kọ́ mọ bọ̀. wọ́n wà á kú bíbá ilé yìí. ebi tẹ̀ sọ pé mo gbàgbé nǹkan kí n wá mu so tí bá ti jáde wà á dọ́gbọ̀n padà wálé nǹkan tó máa ń ṣẹlẹ̀ léyà bí. tó bá sọ̀rọ̀ tí bá bù ẹ̀ wọ́n ní wọn kì í náà kọ́ máa bù ẹ̀ máa fún ẹ̀fọ́ tí má bọ̀ bíbá má jẹ wọn jọ kí o má lọ bá wọn ọmọ mi ni kò wá ọmọ àdámi ni kò wá nínú yàrá mi wọ́n ń gún ẹbí ọ̀sẹ̀ nínú yàrá mi àbí. má bọ̀ má bọ̀. Ah, ah, ah, ìwọ ọmọkùnrin kí ni mo ṣe fún ẹ náà. mo dárẹ̀ mo dárẹ̀ mo dárẹ̀ ṣé mo kọ́ fẹ́ pọ̀ sùn mi ni ṣé mo kọ́ fẹ́ pọ̀ sùn mi ni ẹgbẹ́ ló lọ pẹ̀ mí tí mi dẹ́ ló máa fọ́ ìfọ́ láyé àná. mo ní mi wò ni mo ní tíráìbù mi ò ṣíwọ́ tíráìbù mi wò mi wò ni ẹgbẹ́ ló pẹ̀ mí tí mi dẹ́ ló. òjòjé lọ gbogbo ayé abẹ́ kádàrá la sá sí o kò máa ṣe é yí bàbá ṣe jẹ́ sóye yìí so lẹ́yìn àṣekàn wá sí kádàrá kò ṣe gbà ọ́ lọ́gán láṣẹ àìṣẹ ti jẹ́ ọ́. ẹ olúwa mi ló rán wá sí yín láti ọ̀dọ̀ ọlọ́run wa láti ọlọ́run tiwa kékeré. Hmm ọlọ́run tèmi nìkan mọ̀ ni ọlọ́run ọ̀gá ògo tó ń bẹ lókè yẹn èmi ò mọ ọlọ́run mi bẹ́ẹ̀ mi ò dẹ̀ sin ah. ọlọ́run mi lẹ́yìn ẹ̀. Ah, eh, olúwa mi olúwa ti tọ̀dọ̀ tiwa ni àwa ń sọ tẹ́ bá ń gbọ́ gáúsù séwù sífì mọ́ eh, farao eh, gọ́gù pílà àti jíjẹ mímu wa ìrọ̀rùn ló bá dé àwọn ni. gbogbo nǹkan ayé wàyídì kò lẹ́rọ̀ ọ̀gá tí a nù. wàyídì kò lẹ́rọ̀ wàláì wàhálà yìí. bọ̀dá wà ìdí. bẹ́ẹ̀ ni. tí wọ́n kọlà. Ah! Ah! ẹ wo lọ́lọ́run fi díẹ̀ síbi síbi àárín orí wọn báyìí. àwọn ọlọ́lọ́run yín. Ah, àwọn ni o àwọn ni torí jíjẹ mú un tiwa àwọn ò ní nǹkan kan àwọn náà ń fún wa. àwọn ni àwọn ni àwọn ni wọ́n wá rán wa sí yín. wọ́n ní wọ́n ní ká wá kí yín pé àní rí ní láburú mọ́ ká ṣe yín pẹ̀lẹ́ nípa ọ̀rọ̀ ọlọ́mọdé pé ẹ má rò nǹkan kan o ẹ má rò nǹkan kan o pé ọlọ́run ní járí láburú o wọ́n á ní ká fún yín ní àpò ìwé kékeré yìí owó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní ká gbé fún yín àwọn ẹrù sí kú hmm. wọ́n ní ká kó eléyìí fún yín pé kẹ́ bá wọn kákan fi sọwọ́ sí pé kẹ́ bá wọn mọ́lẹ́jì ẹ̀ pé hmm. adúrú ilé ẹ̀yin ni ẹ̀yin lẹ́ni gbogbo ẹ̀ ẹ̀yin lẹ́ni. ìlàdúró owó yìí. àmọ́ wọ́n wá sọ pé tẹ́ bá tún wá ní nǹkan mi ò tí ẹ mọ̀ pé bí ìrànlọ́wọ́ wọn ni kẹ́ sọ fún wa àwa ó lè jíṣẹ́ fún wa. kò sí nǹkan kan àbí kí ni mo fẹ́ bọ́ lọ́hùn fa èmi dúpẹ́ tèmi. ṣé káwá bá kélé ìwọlé ni àbí ẹja bá yín kó. wẹ̀dọ̀ má. ẹ ṣé kò sí wàhálà. Ah, ọlọ́run ò jẹ́ jàre ẹ má bínú. driver hangover tí mo ní lánàá yìí tí balance jì sí. káfí délé ọlọ́run lọ sọ wa o èrí nǹkan kan o. Ah, ah, ẹjọ́ iná ni ẹjọ́ iná ni ah. bó o ní sẹ́ ti ṣe tán àwa ti ń lọ ti àná. ọkọ mi hmm? ọ̀rọ̀ tí mò ń sọ ní látàárọ̀ tó jẹ́ kí n sọ. kí tún ni. ní sùúrù olúwo èmi ò fún àwọn òrìn tó rìn yìí ẹni abíire kan ò kí ń rìn rú ìwọ náà wo tẹ bá lọ èmi ò sọ pé kẹ má ṣe fàájì hmm. ìwọ wo bẹ ṣe máa dé lóru àná ó ti mọ tí yóò kẹrì àwọn sọǹgbẹ tó kó dání náà àwọn náà yóò kẹrì. àwọn náà tún yóò ni. ẹ gbọ́. gbogbo ìjọ forí rìn wọlé ni. ẹgbẹ́ mu tí yó. irọ́ àmú ọtí yóò akàn ní angova ni angova lásán la ni. ẹgbẹ́ mi sọ gbẹ́nu sọ gbẹ́nu sọ ẹlẹ́nu bí ẹnu irin tí wọ́n ti bọ̀ iná. Ah! èmi mú nǹkan yìí náà tó mú nǹkan ẹ wá mú ẹ mú yó ẹ lè control ara yín débi tí wọ́n fi mọ̀ nípa mú nǹkan ẹ stupid o. ọkọ mi ò hmm? mú nǹkan tí mo fẹ́ hmm. nǹkan tí mo fẹ́ ni wípé mi ò fẹ́ kó máa wọlé láwọn aago ńláńlá yẹn mọ́ mo fẹ́ kó wá máa fara mọ́ mi náà nù lé. ó dáa mo ti gbọ́ mo ti gbọ́ látòní lọ náà náà láti rin wọn ti mọ sẹ́yìn só ti yọ hmm. eh, lónìí mo fi dá ọ lójú kó lè mọ̀ pé ìwà mi ti sẹ́yìn á wọlé twelve thirty. ẹ eh, wá aago mélòó gbàgbọ́ méjìlá bọ̀ ó tún pẹ́. ó pẹ́. méjìlá bọ̀ tó pẹ́. ah ó pẹ́ jù nǹkan tí mo ṣe ń sọ náà nìyẹn máa wọlé bí aago méje aago mẹ́jọ. aago méje aago mẹ́jọ tílẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́ kí n mọ̀ wọlé kí n bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ah, sọ́ọ̀bẹ kí n ṣe fàájì mọ́ rárá ni wo owó wa ò jẹ́ ná o. ìtò bá ṣe látàárọ̀ yẹn náà ti tó o wá fara mẹ́mi náà nulẹ̀ etí ọba etí ọba ṣọfẹ́ kíṣẹ́ ẹ̀ tán nulẹ̀ o fẹ́ gba Ah, irin tó ń gbé ẹ̀rìn yẹn mi kò tẹ́ mi lọ́rùn rárá àti wọ náà wo ìdúró ẹ̀ wo bóyá múra ó wọ àkísà ó kó sáṣọ eégún ó lò wọ aṣọ àwọn pa tèmi mọ̀ wọn kì í múra báyìí ìsídà kó wọ skirt suit àbí kó wọ trouser suit kó dẹ̀ gbé jacket sí mm. ṣó fẹ́ ṣọkọ mi léṣe ni ókè ó fẹ́ kó máa wù ẹ́ nǹkan tó gbé sínú ilé ti tó ṣó ti gbọ́ ìwọ náà rí múra yóò dẹ̀ lè complain. ihun lè jẹ́wájú nìkan ló yà àmọ́ bóyá ìyà. torí tèmi ló ṣe wọ̀ wá síbi iṣẹ́ mọ̀. torí tiẹ̀ ló ṣe wọ̀ wá ó jẹ́jẹ́ kórìí ẹ pé iṣẹ́ ẹ ti fẹ́ tán ìwọ náà tó ń wá wàkúwà múra sí oko máa wàṣọ ti gbọ́ wà wá bá mí nu lẹ́yìn eh, lálẹ́. ọ̀dà ọ̀dà náà mo ti gbọ́ má bínú má bínú pẹ̀lẹ́. <laughs> torí pé tó tẹ̀ sí wọ. ọ̀yà ọ̀yà ẹ̀hẹ́ kí n tó lọ etí ọba àti wo àti bí òní tẹ̀lé wa jáde lónìí. ẹ̀yẹ́ mọ́ wọn nílẹ̀ ọ̀tá aníbì kan tá a fẹ́ yà tá a bá sì ti sàwọn kan tá a fẹ́ ṣe tán a lè pè wọ́n wọ́n máa bá wa yóò ṣe jẹ́nu. ọ̀dà iṣẹ́ máa pẹ̀ wó. ọ̀dà sí ọ̀dà sí ọ̀dà ọ̀gá kìíní. ó ní kò jẹ́wọ́. jẹ́wọ́ tó gbé kọ̀kọ̀ ṣe. kíni kíni ẹ dẹ́fà sọ orí kankan àwọn ah, ọ̀daràn. yóò rí kankan. sọ orí ọ̀rí ni ó rè é ó ní. jẹ́wọ́ orí ni. ohun tó ń bẹ lẹ́yìn ọ̀fà ẹ dákun òjò jẹ́rọ. gbogbo ayé abẹ́ kádàrá la sá sí o. kò má ṣe yí bàbá ṣe jẹ́ sóye èso lẹ́yìn àṣetàn wá sí i. kádàrá kò ṣe gbà ọ́ la jẹ́ àìṣẹ́ ti jẹ́ ọ́. kí ló dé kí ló ṣẹlẹ̀. kí ló dé mama wọ kí ló ṣẹlẹ̀. ẹ wo ṣàdédé ni bàbá ọkọ mi jí wá sọ́dọ̀ mi láàárọ̀ yìí o wọ́n ṣàdí dọdọdọdọdọ kí iṣẹ́ àmọ́ mọ̀ bọ̀ mí báyìí. ọkọ dẹ̀ ń sọkún sílẹ̀ tó yé mi pé. kí ló ṣẹlẹ̀. tani mo dára mo ti fẹ́ sọ̀rọ̀ mo fẹ́ sọ̀rọ̀ wọ́n ní kí n wí fún yín wípé mo ní kankan yẹ kí ló dé kí ló dé kí ló dé tàbí mo ti fẹ́ sọ̀rọ̀ mo ti fẹ́ wí mo ti fẹ́ wí mo ti bẹ́ẹ̀ ní wọ́n ó tó lè láti tó tó kí ló sẹ́yìn sẹ́yìn bí sẹ́yìn bí ọlá tà wá eh. bámi. èmi ni. ara èmi ni. Ismaili. ẹsẹ ẹkúsẹ ẹkúsẹ ẹgbìyànjú mo ṣe ní ẹsẹ lẹsẹ ah, <laughs> ìwọ sọwọ tán àbí ọtàn sọtàn ògbólùtú bọnú omi ara rọ àmọ́ sọ fún wa àtìyẹ ẹ mú ní e mọ dẹtẹ ẹ lẹ lè dánú gbogbo àbí òun sọ fún yín mo sọ fún yín pé ẹ má mọ kọ ẹ má sọ sórí òrùlé olórùlé ẹni kí ló ń lé òsè ẹni bó ń lé bá wà ní kọ́kí ní òsè ẹni tí ó tẹ̀yìn rẹ̀ wá náà ló ti tẹ̀yìn ẹ̀ wá yìí tí n bá fi parí pẹ̀lú yín ẹ jà mọ́lẹ̀ tán pátápátá àti wá àti yẹ gbogbo yín ẹ̀ ní jámọ̀ kankan mọ́ ìwọ tó jẹ́ pé ọmọ sápá tankutanku ìyá rẹ̀ náà aláṣọ tán ẹ wo láàrin èmi àti yín àti yẹ ìjà <laughs> mo mọ̀ ìgbà lẹ́wọ̀n mọ̀ pé tọ́ba tẹ́ba tó tẹ́ba táyé wá ń gbà mí tẹ́ba gbọ́ kọ̀lẹ́rọ̀ wáìdì kọ̀lẹ́rọ̀ ẹ mọ̀ pé <laughs> ọkùnrin níjẹ́ bẹ́ẹ̀ èèyàn níjẹ́ bá mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ̀yin ẹ̀kúṣẹ́ ẹ̀yin ẹ̀yin ṣé ẹ fún ní nǹkan jíjẹ. ilé òtún ẹ̀rẹ́ ní láti jẹun rárá. kò ẹ bẹ́ẹ̀ fún lóúnjẹ. lóun láìkí ẹ. bí ọba jẹun ẹ fílẹ̀ bí ọba jẹun tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ ikú nìkan ni ìfẹ́ kó kú ọmọ sì fẹ́ ká fàbúrò kú wọn so ti yé bí ọba jẹ ara ìgbìyà tó fẹ́ jẹ náà ní jẹun ẹ sáà mọ́ ti jẹ́ okú so ti yé yìí nígbà tí ọba fi kú òun bí tó bá gbọ́ kọ̀ kọ́ má ti gbọ́ lẹ́rọ̀ délẹ̀ kó ti fẹ́rẹ́gẹ nígbà tí tẹ́ bá fi parí ìyà pẹ̀lú ẹ̀ tán òun àti yẹ orí wọn straight báyìí ni <laughs> ẹ ṣe ẹ kúṣẹ́ ní tẹ́sí ni pé tẹ́mi bá ti lọ ní ìsìn láàrin ìṣẹ́jú bíi mélòó kan ẹ sẹ́ndì àkáǹtì yín sí mi. bàbá ilé àkáǹtì wa ẹ̀yìn kò sí wàhálà ọjọ́ kójú gbójú ìwà ìwà máa fẹ́ díẹ̀ sí ojú wà ń bẹ̀ ní ọmọ yìí. nọ́mbà wà. ẹ sọ rí mi. ẹlò ṣe ti gbọ́ nǹkan tí mo bá ń sọ tó bá ṣe bí wèrè wèrè máa ṣí ẹ o ó ti gbọ́ lẹ́yìn kó fara balẹ̀. lóòótọ́ òun mà mọ́wọ́ ó mẹ́sẹ̀ ó. ọ̀rọ̀ tó wá ti sọ sílẹ̀ yìí wá ń kọ́nà àmọ́ ẹ̀yìn ló ń wò ó mo dárí. ó ti bọ́ lẹ́ẹ̀bẹ̀ o. Ah! ọmọ náà bo yé yé yé mo dáná ọmọ ẹ̀gbọ́n mi mo gbé ṣé ah! ṣé n tẹ̀sán pé ó ti bọ́ lẹ́rè. ẹ ó ti kú yìí ah! ní tí mo fi ń ṣeré ní tí mo fi ń ṣeré lọ́nà àti jẹ mo dáràn mo gbé ẹ wò ẹ wò ẹ wò ẹ wò ẹ má wò ẹ má rí pípọ̀ ojú mi o tí máa gbé sáfù yín pé kẹ́ bá mi ṣe nǹkan kan yìí ní kẹ́ bá mi ṣe ọmọ ńlá ṣe pa o ṣé mo ní kẹ́ pa ni. sọlá wà lápá ni ṣáwọn arapa ni. ẹ ẹ ikọ̀ kí ni mo mọ̀ tẹ́ni sọmọ lọ́mọ ní ìsìn tó fi kú ọmọ yìí sọmọ aláta sí mi o ọmọ ẹ̀gbọ́n mi gangan ni o ẹ̀jẹ̀ mi gangan ni o. alaye gbẹnu dákẹ́jọ ṣé kò níye bàtà sọ fún ẹ pé ọmọ yóò jẹun ọmọ yóò jẹun ọmọ yóò jẹun wá má jẹ́ kí má jẹ́ kí change ẹ̀ fún ẹ o èwo ni mo rí bọ̀. ẹsẹ̀ jẹ fẹ́ lọ ẹsẹ̀ jẹ ẹsẹ̀ jẹ jọ ẹsẹ̀ jẹ jọ awúdọ̀ láwùjọ ẹ sọ pé ọmọ bọ́lẹ̀ ọmọ bọ́lẹ̀ mo ti rò pé bóyá pé ọmọ sunkún lásán ni ọmọ bọ́lẹ̀ ẹ mú sókè padà ọmọ kú ẹ lọ ẹ lọ bọ́lẹ̀. ọ̀gbẹ́ni san kílẹ̀ pé. balance ló ń jẹ sansan kílẹ̀ pé ní sansan. ọ̀gbẹ́ni balance la ń sọ jàre. ẹ pàpẹ balance oṣù wo ẹ sí èrè mọ́tì lẹ̀ sá. ẹ ẹ mọ ẹ mọ̀rọ̀ tẹ́ dání ṣé ẹ mọ ẹ mọ̀rọ̀ tẹ́ dání ẹ wo bẹ́ẹ̀ ṣe ń wọ ohun bẹ́ẹ̀ ṣe ń wọ ohun tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́yẹlé ń bá wa tọ́ o tó ń bá wa fẹsẹ̀ tán tó ṣoṣo báyìí o nísìnyí adìyẹ ti tẹ̀sẹ̀ bọ́ o ẹ wo ẹ wo mi dáadáa o tí bá kó mi police station ni straight ẹ sì rè. ìlú wọn pa ìlú wọn pa ìlú wọn pa lórí kò ní ọ̀pá ìwọ mẹ́rọ̀ ẹ wọ bọ sábà bìrì ó ti sábà bìrì. jọ inú wa jí o. gbogbo tó ti náà ọwọ́ ẹ̀jẹ̀ ni. irọ́ irọ́ irọ́ ìbísọ̀gùn wo ìbísọ̀gùn kí ló wà fi ṣe ìbísọ̀gùn ẹ wo ẹ wò sá ó ẹ ẹ ẹ sẹ́rí bọ́lọ̀ wo tòun ṣe rí rèé. pè mí fún tán jí gbé tán kidnap ọmọ tán kidnap ń jọ sí ọmọ tí wọ́n jí gbé tẹ wá pè mí pẹ́ bá mi kó fìrí ibi tán gbọ́ mọ́ mi sí. tí mo pè yín torí aago ah, ọmọ tí mo sọ pé mo rí inú gbó pé àwọn kan fẹ́ pa ọmọ ọlọ́mọ sẹ́yìn ni bàbá ọmọ ni ah, omi mọ̀lẹ́ yẹn o <laughs> ẹ pẹ̀lẹ́ omi mọ̀lẹ́ yẹn o wàláì kò sí bí sáà ti lè sọ pàdé o. mo ti débi tẹ́ ń gbé tẹ́lẹ̀ wọn lẹ ti kó kúrò ń bẹ̀ èmi à èmi yẹn máa gbébì kan pẹ́pẹ́pẹ́ báwọn ìjákùn mọ́ lémi <laughs> èmi yẹn sẹ́ràn ìlú kan abá ti gbádùgbò kan pẹ́ díẹ̀ báwọn á kó ń bẹ̀ ní àṣẹjẹ á tún bọ́ sí mi abá ti fa wèrè ládùúgbò kan á tètè kó ń bẹ̀ ní. ṣé <laughs> bá ń gbọ́ wàídì kọ̀lẹ́rọ̀ wàídì kọ̀lẹ́rọ̀ kò sọ́mọ náà ní gbogbo àbá yìí <laughs> ẹ pẹ̀lẹ́ ẹ lẹ. ẹ sọ̀rọ̀ rí o ọ̀dà ọ̀dà sà. ẹ létí ilẹ̀ wá ẹ wá ẹ wá tẹ́ ẹ ṣe fún mi oore ńlá ni kò gbọ́dọ̀ sẹ̀sùn orí orí bàtàbàtà lẹ́sẹ̀ fún mi àwọn tán gbọ́mọ mi fẹ́ pa mí ni ẹ̀yin lẹ́yọ mí. mi ò mọ̀ pé tó tó bá hàn. ó le jù bẹ́ẹ̀ lọ ó le jù bẹ́ẹ̀ lọ ẹ̀ létí lọ kẹ́tẹ̀ wàá mọ̀ wo ọmọ tá à ń sọ̀rọ̀ yìí ti wà ń us o. ayé o ayé o ayé o mo sọ náà a ń bá ti ká ọmọ ọmọbi tẹ́ ti nà ń jọ náà lọ́hùn wọ́n ti mọ̀ pé kò lè pẹ́ kú. wọ́n ti wà ní amẹ́ríkà. sí amẹ́ríkà un ni. E. ìlú òyìnbó ni ọmọ ti wà ní

kémi ò kí n tẹ̀lé yín. àwọn tán gbé mi lọ́mọ fẹ́ pa mí ni ẹ tẹ̀lé mi ni ẹ ti dolówó ẹ jẹ́ ká lọ ẹ wọnú mọ́tò ká mọ̀ lọ kò sí kan tó fẹ́ fún kókó mo lè tẹ̀ ṣe mí ẹ wọlé ẹ jẹ́ ká lọ ẹ wọnú mọ́tò ẹ wọlé wọlé wọlé ẹ wọnú mọ́tò ẹ jẹ́ ká lọ. Ah, ah àìní mi wẹ́ sí làbùkù wẹ́ sí ọ̀gá ọ̀. kádà rẹ̀ ni kò ṣe é yí kò ṣe é yí kò ṣe é yẹ ọ́ òjijì ẹni kò ṣe é sá fún bàtí wáyé wá rí láàárín ọ̀yẹ̀yẹ̀ òní ẹ̀kádà rẹ̀ nìlá yíyọ ó yá kájọ kíyè sí. tolú alánàbí ilé kẹrin adúpẹ́ fọlọ́ ọtúnba àti ìyàwó akínyín adúpẹ́ fún ọlọ́run ọlọ́run sì ní jẹ́ kí ẹnu ọpẹ́ wa ó kàn ọtúnba ṣáájú kí n tó jíṣẹ́ tí mo wá rí i fún gan mo ní ìbéèrè kékeré kan tí mo fẹ́ bí ẹ dákun ọ̀rọ̀ ọmọkùnrin tó dá wàhálà lẹ́lẹ́nu lé ẹ dákun ṣé kìí ṣe wípé ẹ ti gbére tọlọ́pàá báyìí ẹ ó wà ní èrò wípé a máa lọ rìpọ́tì fún ọlọ́pàá àwọn ò fẹ́ mọ̀fin lọ́wọ́ ara wa bọ́tẹ́ bá kèsì dáadáa ẹ mọ̀ wípé ọmọkùnrin yẹn ti bà wá lórúkọ jẹ́ and kí lẹ́yìn tá a lè fi tún ọkọ yẹn ṣe kò ju pé ká gbé lọ sí àgọ́ ọlọ́pàá ká dẹ̀ gbé lọ sí kóòtù kí kóòtù dẹ̀ sọ wípé tó àmọ́ kankan pa kú ọmọbìnrin yẹn. ọ̀túnba ẹ ṣeun ṣùgbọ́n tẹ̀ bá gbàgbé mo sọ fún yín ṣáájú àsìkò yìí wípé ká mọ̀ gbé ìgbésẹ̀ kẹ́kẹ́ lórí ọ̀rọ̀ yìí àtààfi tá a bá sọ fún yín pé tọ̀ kárìn báyìí náà ni mò ń sọ kó ṣe pé àti gbé bọ̀tà ní lọ́kàn láti gbé gbèsè yẹn. ó wá dá a bá ẹ mọ́ wá ti gbé gbèsè kankan báyìí. torí wípé ọlọ́run sọ fún wa nínú Al-Qur'an Karim wọ́n ní wàá má kàlákìtò lè dín wà lè ẹ̀ǹzà ìlàlẹ̀ àbùdù ọlọ́run ní àtẹ̀yàn àtàlùdẹ̀nu ó torí nǹkan kan dá wa bí kò sì ká mọ̀ sí wọn. àwọn nǹkan tẹ́ wá ń ṣe wọ̀n wọ̀nyí pẹ̀lú àìní sùúrù àìní sùúrù ń ló bí gbogbo ti ń ṣẹlẹ̀ ṣé wàá rí ìyá ọmọ tó ṣaláìsí ó ti ní májẹ̀mú tó ti dá pẹ̀lú àwọn ẹgbẹ́ ẹ̀ kó tó wálé ayé. jọ jẹ́ kí n lọ jọ ó kò wù mí kí n lọ náà ni jọ. o lè lọ dúró kí ló ń kọ́ ẹ lójú gan olùfẹ́ lọ ilé ayé ilé ayé ilé ayé tó jẹ́ pé ilé asán ni àwa tó jẹ́ pé bá a ṣe wà ń bí tá a bá ṣèlérí fúnra wa ọkàn wa máa ń balẹ̀ a nífẹ̀ẹ́ ara wa dénú ilé ayé ló wá fẹ́ lọ ọkọ mi ò ní balẹ̀ mọ́ èmi ò gbà kó lọ. gbogbo ẹ̀ lèmi náà mọ̀ gbogbo ẹ̀ ló yé mi ó dá ọkọ mi ṣé ká jọ lọ. Hm? èmi ò lọ èmi ò lọ ilé ayé o. Ah. ó dà mo ń ṣèlérí fún ẹ mo fi ń dẹ lójú pé tí mo bá lọ ilé ayé yẹn mi ò ní ọkọ kọ̀ọ̀kan tí mo fẹ́ lọ fẹ́ ń bẹ̀ tí mo bá gbìyànjú láti bí ọmọ kí kọ̀ọ̀kan náà ọmọ yẹn kó má gbẹ̀yìn mi kí n má jèrè wọn kí n fojú sunkún wọn ó dá ẹ lójú. ó dá mi lójú. ó dá ẹ lójú. ó dá mi lójú. àṣẹ ti gùn mọ́ ọ lọ. o ṣe ọkọ mi o ṣe o ṣe o ṣe o ṣe. máa lọ. ó ṣe òtún nǹkan báyìí. bi tiwa lórí ọ̀rọ̀ ìbáyìí tí a fi ní ká má gbé gbèsè. because irú ìwà tí ọkùnrin yẹn rù ó yẹ kéèyàn arrest ẹ̀ ó ṣẹ̀wọ̀n lé lórí. Ah, ah. ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí n tó jẹ́ àní ẹ̀mọ́ gbégbèsè gan-an òǹlẹ̀lẹ̀ sẹ́rí ìyàwó tó jókòó tì yín gan ọlọ́run ní mọ́ jẹ̀mọ́ fáwọn náà àwọn nǹkan tẹ́ ẹ ti ṣe sẹ́yìn bí ká lọ bọ́gí bọ̀pẹ̀ ká lọ lè forí balẹ̀ fún tí ò tọ́ ń ní ṣokùnfà ìdènà àdúà tádùà ìyàwó ẹ ò fi tí ìgbà bẹ́ẹ̀ ṣe fẹ́ òun ló jẹ́ wá sọ fún pé kẹ́ wá ṣe sùúrù káwọn fi parí ètò àdúà tẹ́ gbélé alọ́wọ́ ńgbà tábà fi wá jáde ilé alúwa ẹ rí wípé ọlẹ́ ayò sọnù ìyá ẹ̀ wọ́n fi inú wọn soyún wọ́n sì fẹ̀yìn wọn gbọ́ ọmọ pẹ̀ àwọn ọba yẹn kẹ́ ọkùnrin àwọn ọba yẹn obìnrin àwọn ọba yẹn bèjì nulẹ̀ bíákì láhàólà wala quwwata illa billahi al-aliyyil azim ẹ̀tọ́ rẹ̀ já sàdúrà. bisimilahi rahman rahim bisimilahi rahman rahim muhammadu rasulillah sallallahu alayhi wa sallam waladi ma'ahu asidaw ala al-kuffar ru'amahu bayna ruka an sigara yabtaguna fadlan min Allah wa ọ̀pọ̀ nínú ẹ̀rẹ̀ náà ni ìràwọ̀ ṣẹ́gbọ́n o.